السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba oní oore ọ̀fẹ́ tí ò yé kẹwa kọlọ́n máa dáwọ́ ẹ̀kẹ́ ìdúró lórí ẹnì kọ̀ọ̀kan wa àǹfààní tó fún wa láti máa wá bára wa sọ̀rọ̀ ẹ̀sìn bí ọlọ́run dákun jẹ́ kó já sí dáadáa fẹ́nì kọ̀ọ̀kan wa ń bí láyé bí àti lálùkẹ́yàmà mo rò pé gbogbo aláwọ̀ àwẹ̀ pé ọmọ àfáwà sheikh najimudeen sista wọ́n ń ṣe kọ́lẹ́nì tí wọ́n dẹ̀ pé wọ́n dẹ̀ pé ogun ẹ̀ àbí i think the invitation is general okay sọ́wọ́n náà yes any invitation tí wọ́n bá ti place lórí facebook ó ti general ó fẹ́ ó kọ̀ so it's general so àwọn kan wọ́n wọ́n dà pé ṣé halpọ máa wà ṣé ò ní sí báyìí ni ò jẹ́ káwọn èèyàn pọ̀ but uh, for several reasons a decide pé kí halpọ wà torí pé one ó dà pé two o'clock ni wọ́n ní eh, àwọn expect wa láti wá bá wọn jẹun and uh, besides a sọ ní halpọ alaykum salam last weekend wípé kò ní sílé nìyí so a wò pé however brief it's going to be láti fún wa ní time láti tètè dánwò. Eh, so that kálukú àlè tètè máa padà sílé kó tó di pé ọ̀nà ń dín pọ̀ ó ṣe wákàtí kan àní fẹ́ kí ìjókòó yìí má wáyé àti pé in addition to à ń kẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ní halkọ́ amọ̀pọ̀ àwọn umu kan wọ́n máa ń fẹ́ socialize níjọ sunday tó taba council halkọ́ ó máa ń dùn wọn pé umu lágbájá tó ń fẹ́ rí umu tàmọ̀dọ̀ tó ń fẹ́ rí tó a ṣe ní a máa ṣe títì yẹn however brief it's going to be inshallah ta'ala. Um, so fiqh la discuss ní last sunday so this time around we are going to discuss àkídà ohun tí mo wá fẹ́ ká discuss nínú àkídà lẹ́nìí mátà kan tí mo rò pé ó yẹ kó ti yé ọ̀pọ̀lọpọ̀ wa ni ṣùgbọ́n tí kì í ṣe gbogbo wa ni ó ṣeé ṣe kó yé eh, ó dàbí debate sílẹ̀ lórí facebook ah, nígbà tí ọmọ ìyá kan ní òun kórìíra póun pera òun mọ sálẹfí sufi sunni shiri or any group ó ní òun kàn máa ń fẹ́ rìfà síra wọn as muslim tawel muslim alone ṣe ń gbọ́ wọn á ní tí n bá débi màá bí ẹyin sisters wa léèrè pé ewó lẹyìn torí tọ́lọ́wọ́n ọba ṣẹ́yìn náà máa ń fíìl bákan téèyàn bá ń ìfà tó bá sọ pé àtìsà yẹn salafi sista ni how do you feel about that. ó dá mi lójú pé máa ní ìdáhùn fún nǹkan tí mò ń sọ yìí. anybody torí tí ẹ bá gbọ́ nǹkan tọmọ ìyá yẹn sọ ó ní mímọ apẹrẹ ni ní súnni súfì ṣírí sẹlẹsì yìí ó lóun gan ni ò jẹ́ kẹ́nu wá kò òun ló ń dá èdè àìyedè lẹ̀ láàrin mùsùlùmí tó sì jẹ́ pé muslim lọ́lọ́run pè wá of course ó fẹ́ jọun tó yẹ ká máa gbọ́rú ẹ̀ ṣùgbọ́n lè má rí bẹ́ẹ̀ pẹ̀láláyé ó lè rí bẹ́ẹ̀ pẹ̀láláyé kí lẹ́yìn fíìl torí tọ́lọ́run ẹni tó bá ní nǹkan tó fẹ́ sọ lórí ẹ̀ kí n tó ṣàlàyé díẹ̀ tèmi ní ṣe. aleykum ẹ jẹ́ bá mi fún mic. Asabar. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ọmọ ìyá tó pè mí ní Salafi wípé because mo mọ̀ pé ìròyìn tó gba iṣẹ́ nìyẹn àkọ́kọ́ màá kọ́ bíi pé kí ló kí ló gbọ́ kí ló gbà yé lérò tí ó fi sọ pé òun yìí ti Salafi. Ó ti sọ, ó ní nínú apẹ̀rẹ̀ wa ní Salafi, Sunfi. Ehm, gbogbo àwọn nǹkan tá à ń pera wa yìí jẹ́ wo máa wo yẹn hmm. ìyẹn ni pé ó pé a ra ní pé àti pé society ni because a ti kálukú ti wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ìdí nìyẹn tó jẹ́ kí ẹnu wo kò bọ̀ àwọn sọ fún yín pé gbàdérò ní ni àwọn ẹni ire tí wọ́n fọ́lò eh, ojúṣe ọlọ́run ọba àti prophet muhammad sallallahu alayhi wa sallam. Bébí kan tá a bá lọ wo Sálátì gan láti ilẹ̀. Ó sọ pé àwọn ṣé ìpele mẹ́ta ìkẹta after prophet muhammad sallallahu alayhi wa sallam. Wípé ni tá a bá dẹ̀ wo àwọn ẹni yìí attribution ah, attribute wọn náà ni pé àwọn tó tẹ̀lé ti ọlọ́run ọba àti ti ànábì muhammad sallallahu alaihi wasallam náà káwá pẹ̀lú àwa ní sáláfí súnà alìsúnà ni pékinní náà ni a fi ń pe dáadáa múra wa ni ní bẹ́ẹ̀ ló ṣe dá lónìí yẹn o. ọ̀dà sẹ́yìn bá dá lóhùn bẹ́ẹ̀ tóun bá sọ fún yín pé kí ni òjíṣẹ́ ńlá rí tí òfin pẹ̀rẹ̀ ń sáláfí ń kọ́ kí ló ṣe tọ́lọ́run ò pé mùsùlùmí ní sẹ́lẹ́tì nù quran tó bá sọ bẹ́ẹ̀ nǹkan ọ̀rọ̀ bá pèsè jẹ <laughs> ẹ sísà mi èmi gbọ́ yín dáadáa ṣùgbọ́n tẹ́yìn tó ń bá yín jiyàn yín tó bá jẹ́ súnfí alóhùn ti fọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ rọ̀ sọ a ní sọ ẹ má pèrè ayé sẹ́lẹ́tì mọ́ láti ní muslim kọ́wẹ̀ ṣáà rí any contribution. salaamaleykum. aleykum salaam wa rahmatulah tí mo kọ̀ bẹ̀ sọ ni pé tó bá sọ pé kí ló dé tí prophet ò fi pè rẹ̀ ní sáláfí. ẹ pé nǹkan sáláfí mi ni pé àwọn èèyàn tán tẹ̀lé ìlànà àwọn tán tẹ̀lé ànàbí wọ́n ti bánàbí ṣe ṣe pé àwọn tán tẹ̀lé bẹ́ẹ̀ àwọn èèyàn náà sọ pé àbí asáláfí àbí alìsùn náà. ó yàtọ̀ sí pé bóyá ẹ̀mọ́ pé àwọn míín sin ọmọ wọn pé lóòótọ́ àwọn bí ni kà ṣe bá àbí kò ní kà ṣe bẹ̀ bọ̀tà bá society wa ọ̀fọ̀ wọn rí sí ọ̀gbìn ọ̀dà àlè bọ̀ bí àwọn sáláfí wọn bí pé gbàtánà bíi ti sọ bẹ́ẹ̀ yẹn tọ́nà ti sọ bẹ́ẹ̀ yẹn ó wà practicable throughout generation ti táyé òfin ní jayé mọ́ nìyẹn and lọ́wọ́dà sọ pé sáláfí ẹ̀mí pé ànábì la ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé sàlọ́bí ò lè pèrè ẹ̀ ní sáláfí because ìròhùn la ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé. jazakila nǹkan tó ń sọ ni pé palm sáláfí yẹn kò wúlò láyé ìgbà tánà bí wà láyé sísà mi ò tí ì sọ bẹ́ẹ̀ ni mò ń bá wọn tu bẹ́ẹ̀ ṣé nǹkan tó ń sọ nìyẹn. ọtí mi sọ ni pé nǹkan tó mìn ni pé a tẹ̀lé àwọn tó tẹ̀lé nígbà tó wà bàtà àwọn kan tẹ̀lé nígbà tó wà láyé ẹ̀ náà ṣe báwọn sàábà tẹ̀lé wọn ó má rò ṣe wọn sọ pé ana tẹ̀lé fi. no sàábà làwọn náà. ẹ ṣé wọn tẹ̀lé. wọn tẹ̀lé àti tẹ̀bí sàábà làwa tẹ̀lé bẹ́ẹ̀ yẹn àwọn sàábà àwọn tábì nà tẹ̀lé bẹ́ẹ̀ yẹn àti ìlànà. ó dáa sẹ́yìn bá present ẹ̀ bẹ́ ṣe present ẹ̀ yìí tóun wá ní ànábì ní káwọn sàábà tẹ̀lé òun. àwọn sọ̀hábà àwọn tábìrín ń gbò wọ́n kọ́ ṣe abẹ́ẹ̀kọ́ àwa wá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sọ̀hábà tábìrín tábìrín tábìrín àwa ní sẹlẹ́fì ni wá tó bá tọ́ kéèyàn máa pe ní nǹkan yẹn ni nígbà táwọn abubakar usman ti náà ló sọ pé àwọn torí àwọn náà ńlá ní ò ní láti lò ó torí pé generation táwọn ò bá nàbì láyé kò tí wọ́n bá wọn sàhábà láyé kí ló ṣe táwọn sọ pé sẹ́lẹ́fì làwọn ẹ̀rí pé problem wà bẹ́ẹ̀ ok ṣáré ní ọba volunteer. asalaamualeykum sọ́wọ́kẹ́. aleykum salaam wa rahmatulahi wa barakatu. naam um, a mọ̀ pé anabi salam sọ fún wa ní pé níjọ yàmù kìámọ̀ pé àwọn kan máa máa bọ̀ tó máa ní signs of sujud lórí. naam wọ́n máa máa bọ̀ towards ibi táwọn dúró sí ibi áùdà wọn. naam tí àwọn màláìkà máa wá lé wọn kúrò tá máa wonder why àwọn màláìka máa sọ fún ọ pé a ò mọ nǹkan tí wọ́n fi sẹ́sìn lẹ́yìn ìgbà tó lọ. tó yìí tọ́ka sí pé um, and again anabisa sam sọ pé ìjọ àwọn máa kí sí seventy three lẹ́yìn àwọn pé ìkan nìkan ló máa bá àwọn àlùjáná so ìyẹn tọ́ka sí pé lẹ́yìn tí ànàbí bá lọ sọ́ọ́ àlùwàsálàm pé ìjọ yẹn máa pín wẹ́lẹ́wẹ́lẹ́ pé sí seventy three so so a lè gbogbo ọ̀lẹ́kọ̀ọ́ máa pera wa ní muslims ẹ ká máa ẹ ká máa yan pé báyìí lèmi báyìí ni tó ẹ̀mí ò lè pẹ́ra mi ní sufi síjú mọ̀ pé àkídà àwọn sufi ò dáa àmì ìrẹ̀ lè sọ pé nítorí afẹ́ unity kí gbogbo akakàn kóra wa jọ torí afẹ́ unity unity should be on àkídà not pé kakànṣá jẹ́ ká unite ó yẹ ká unite rí àkídà ni aláwàlá. jọ́sàkìlá ọ̀kẹ́rà ṣẹ́rí mo gbọ́ yín dáadáa in fact ẹ̀rí tẹ́ kóòtù yẹn òun lèmi náà fẹ́ kóòtù bẹ́ẹ̀ mi ṣe gbọ́ yín yé àwọn sisters wa lè má gbọ́ yín tó bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ debunk rèé ẹni tó sọ pé kẹ má pera yín ní sẹlẹfí òun sọ fún yín pé pípera yín sẹlẹfí yẹn gan kò tọ́ torọ́ lọ́wọ́n ò pè yín ní sẹlẹfí ànábẹ̀rẹ̀ pé rẹ̀ ní sẹlẹfí kò pé umar ní sẹlẹfí tó mo fẹ́ kẹ́ ẹ yọ reason tó máa justify tẹ́nibọ̀dì fẹ́ pé rẹ̀ ní anything lẹ́yìn ìgbà yẹn láti inú àhàdí ìfẹ́tọ̀ yẹn ẹ ti sọ mọ́rọ̀ ń sìn but ó lè má yà àwọn èèyàn kódà ẹ má wọlé lẹ́tọ̀ ìbáyín fọ sí wẹ́wẹ́. ẹ lísìn dáadáa ìgbà tọ́lọ́wọ́n bá náà òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu alẹ́sálàm sílẹ̀ ayé ó jíṣẹ́ bọ́lọ̀ ń ṣe ní kó jẹ́ abubakar umar uthman ali muawiya all of them àgbọ́yé wọn tí wọ́n ní nípa ẹ̀sìn àdìsọ́kàn wọn ìkan náà ni ó jọra wọn ṣe gbọ́ mi dáadáa àwọn tí wọ́n yapa sí wọn ládìsọ́kàn àwọn kẹfìrí ni ṣe ń gbọ́ sọtọ́ bá ní kí lèèyàn jẹ́ áídà kó sọ pé òun jẹ́ mùsùlùmí àbò jẹ́ kẹfìrí láyé òjíṣẹ́ ńlá sọlọ́láhu alayhiṣẹ́lẹ̀m torí pé àdìsọ́kàn gbogbo wọn yẹn ó jọ tànẹ́bì sọlọ́láhu alayhiṣẹ́lẹ̀m ẹni tó bá tiẹ̀ ní nǹkan kan tí yóò gbọ́ yé àìgbọ́ yé tó yẹn kò school of thought tó wà independent tó bá ti ń dẹnu lé nǹkan tí ò gbọ́yé dáadáa tó bá ti palẹ̀ ọmọ pé pẹ́ni ẹ mọ́ nítorí gbígbà lérò pọ̀ yìí asáré parẹ́ padà pé ah asẹ́kùrù láì òun rò pé bákan ni so àgbọ́yé gbogbo wọn nípa ẹ̀sìn ìkan náà ni tó túmọ̀ sí pé téèyàn bá ti sọ pé mùsùlùmí ni mí tí wọ́n bá ti rí bábù bákìrì ṣe rí wọ́n ti mọ bí mùsùlùmí tiẹ̀ náà ó ṣe rí tí wọ́n bá ti rí bí umar ṣe rí wọ́n ti mọ bí ti àlè àdìsọ́kàn wọn ò yàtọ̀ síra wọn rárá ìdí nìyẹn tó fi jẹ́ pé muslim tọ́lọ́wọ́n bá pè ọ́nà quran táànàbì náà pè wọ́n òun nìkan náà ni wọ́n fi ń pera wọn ṣùgbọ́n wá wọn táànàbì wa sọ ó ní ìfẹ́rọ̀ fọ́tìlì yahud sèǹtẹ́ni wọ́n sẹ̀bẹ̀rẹ̀ na fìrkọ́ ìḥdá um, wọ́n sẹ̀bẹ̀rẹ̀ na fìrkọ́. وافترقت النصارى سنتين وسبعين فرقة àwọn yahud ó ní wọ́n pín sí seventy one wọ́n pín sí ìjọ seventy one àwọn nasọ́ra wọ́n pín sí ìjọ tó jẹ́ seventy two wọ́n sẹ̀tẹ̀fẹ́rẹ̀ kọ́ ọmọdé sàlàsẹ́n wọ́n sẹ̀bẹ̀rìnà fìrìkọ́ ìjọ tèmi náà ó pín sí ìjọ tó jẹ́ seventy three. lákòókò tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn mò ń bí léèrè tó ti pín gbà náà bí ò tí ì pín ẹgbà tó kò tí pín tó túmọ̀ sí pé tí n bá ti muslim tó bá ní ó muslima ni mo lè tara ó mùrọ̀ kọ́yà mọ̀rú àdìsọ́kàn tí ó mú fàtímọ̀ ni mo lè tara ó mú fàtímọ̀ ni torí pé mùsùlùmí ìgbà yẹn kan kò sẹ́bọ kò sóògùn tí ó máa sọ pé àwẹ̀ àwẹ̀ níta nàbì fi lé wọn lọ́wọ́ nìkan náà gbogbo wà lórí ẹ̀ tó ti yé àní ráàfà kan gbà náà kó sọ pákúdá ayé àkànlẹ́ nìkan kiri torí gbogbo tí ń jẹ́ mọ́ tó jẹ mọ́ ọ̀rọ̀ àdìsọ́kàn wọ́n mú látara bá nàbì ṣe fi lé wọn lọ́wọ́ ni tẹnìkan ò yapa sí tẹnìkan sọtaba ti ní muslim kò ní ìrìkáṣẹ́ tó máa júwe irú muslim tó jẹ́ ìjọ kan náà ni wọ́n nígbà yẹn anabi tíjọ ẹ wá jẹjọ kan náà lọjọ náà lọhùnún òun ló wá ń sàsọsílẹ yìí pé ẹ múra o ìgbà kan ń bọ tíjọ yìí ń bọ wàá pín tí ó di seventy three tó bá di seventy three yìí ó ní gbogbo wọn pátá olórí ibú ni wọn àfijọ kan ṣoṣo orí ibú wọn ni pé ọmọ ọ̀nà ni wọn now kí ló wá fi júwe àwọn seventy two yìí ẹ máa gbọ́ o kò sọ pé yóò máa jẹ́ kinní kan islam society of nigeria rárá ìyẹn kọ́ kí ni ò ní jẹ́ ká lè jọ wọ́n lójúwe fún wa ó túmọ̀ sí pé nínú seventy three yẹn ó èyí tó jọ tòun tóun fẹ́ kẹ́yìn wà nù wọn àwọn seventy two yòókù kò sọ pé nǹkan báyìí orúkọ báyìí ni wọ́n máa jẹ́ ó sì yẹn lẹ̀ pé tẹ́ ẹ bá ti mọ̀ yìí tó yẹ kẹ́ ẹ jọ àwọn tí ò yẹ kẹ́ ẹ jọ àwọn nìyí tíṣe sí wọn àdìsọ́kàn wọn tó bá ti ń yapa sí àwọn tóun describe yìí tí wọn ló ti describe àwọn ẹyẹ kan tí wọn ṣoríire ó ní kó tó lọ síbẹ̀ yẹn ńgbà tó ní kúlóhùn pinnaad ìlàwà ṣídà ó ní gbogbo seventy three yẹn ni ó wà nínú náà àti ẹyọ kan ṣoṣo tó túmọ̀ sí pé seventy two ni ó wọ̀ náà now tán bá bí léèrè pé àwọn seventy two yẹn ṣé mùsùlùmí ni wọn àbí kékeré kí ni ìdáhùn wa. ẹ gbà pé mùsùlùmí ni wọn aha ó túmọ̀ sí pé ọmọ náà wà ní mùsùlùmí náà now àwọn alálọ̀bọ̀ ń bẹ nínú mùsùlùmí bá a ṣe ń bẹ gbogbo wa ní aláàjì aláàjà alálọ̀bọ̀ alálọ̀bọ̀ nánà ó bẹ lálùjẹ́nà jẹ́ pé ó ti wọná kó tó wá wà lùjẹ́nà kọ́ lọ́hùn má jẹ́ bá so ńgbà gbogbo wọn wà nínú náà ó túmọ̀ sí pé jíjẹ́ tí kì í bá ṣe pé èèyàn jẹ́ mùsùlùmí ó tún wá ń ṣọ́kọ̀ òun fi ìṣesí àtàdìsọ́kànjọ ìjọ kan ṣoṣo táàmì sọ fáwọn olórí ire yẹn àjẹpé jíjẹ́ mùsùlùmí ẹ̀ kò tí ì ní kó má wọná o ó kàn lè ní kó má ṣe ni, kó má wà nù náà gbére torí iná gbére nínú kẹfẹ rí iná mùsùlùmí iná àlọbọ ni kọlọmọ àjàkábà wọn tọ wò now ó wá júwe àwọn ìjọ olóríire tó jẹ́ pé ẹni bá ti mà pèjúwe wọn á ti bẹ̀ mọ àwọn ìjọ olórí ibú. ó láwọn olóríire yẹn àwọn ni kí ni alẹ́rìnà hum alama ana alayhi wa asuhabi ó láwọn làwọn tó jẹ́ pé ohun tèmi àtàwọn sàábé mi wà lórí ẹ̀ òun làwọn náà fẹ́ kú lé lórí kí làmẹ́bí àtàwọn sàábé wà lórí ẹ̀ tí wọ́n bá ti kó sáyà quran pé ọlọ́run sọ báyìí báwo lànàbì ṣe gbọ́yé báwo ló ṣe lò ó báwo làwọn sàhábẹ́ ṣe demonstrate ẹ̀pá ànàbì fi kọ́ àwọn ìyẹn làwọn táwọn sàhábà náà tún ṣiṣẹ́ tán tún ṣíwọ́ ọṣẹ́ fún táǹpẹ̀ ní tábìrún òun làwọn náà tún gbà òun làwọn tó tún tẹ̀ láwọn náà tó jẹ́jọ kẹta làwọn náà tún gbà lànàbì ṣe ń júwe pé ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta wọn máa wà lórí dáadáa ìtumọ̀ wíwá dáadáa ni pé bídíà ò ní bẹ̀sìn jẹ́ mọ́ wọn lọ́wọ́ generation of companions the tabi'un that is the children of the companions then the tabi'u tabi'in the grandchildren of the companions lẹ́yìn ìjọ kẹta yẹn aburú gbalẹ̀ so ìgbà tó wá ń discuss pé àwọn tó wà lórí náà ń wò fún wa pé a máa pín seventy three tó wá níjọ kan ṣoṣo yóò jẹjọ olóríire a jẹ pé tó bá ti di time tá a pín yẹn ẹ ń gbọ́ dáadáa tó bá bí lérò pé orí generation kelòó láti máa páyà pé aburú yẹn ó ṣẹlẹ̀ kí ni ìdáhùn yín generation kẹrin toro ń sọ nínú hadith kan ó ní kóòrùn náà sọ kọ́ọ̀nì ìjọ tó dáa jù níjọ́ mi fúnmi lẹ́sìn ẹ̀ lónà hùn lẹ́yìn ìjọ tèmi ìyẹn ni pé òun àti àwọn sọ̀hábà ó ní fúnmi lẹ́sìn ẹ̀ lónà hùn ẹ̀yìn náà ló kan àwọn tó tún tẹ̀lé wọn àwọn tábìrún fúnmi lẹ́sìn ẹ̀ lónà hùn ẹ̀yìn náà ló tún kan àwọn tó tún tẹ̀lé àwọn tábìrún tó túmọ̀ sí pé àwọn sọ̀hábà àwọn ọmọ sọ̀hábà àwọn ọmọ ọmọ sọ̀hábà nínú generation mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá ní súnà wà bídíà wà èwo ni ó máa pọ̀ jura wọn lọ súnà ni ó máa pọ̀ ju bídíà lọ. so tẹ́nibọ́dì bá ti jẹ́rìí pé muslim ni mí kò ní ní ká béèrè pé irú muslim wo ṣé ń gbẹ́yé ṣùgbọ́n gbà tó fipá máa pín sí seventy three lẹ́yìn ìjọ kẹta yìí aburú sì ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé lẹ́yìn ìjọ kẹta yẹn tẹ́nibọ́dì bá ní muslim lòun táwọn ẹbí rẹ̀ ní muslim ó di seventy three description muslim nìkan kò ní tó a máa need láti mọ irú muslim wo as a matter of fact one over seventy three ṣé minority ni àbí majority minority ni ó túmọ̀ sí pé èyí tó máa pọ̀jù nínú mùsùlùmí gan-an ni ò ní yanjú so àwọn tó máa yanjú ìjọ kan out of seventy out of seventy two out of seventy three ó túmọ̀ sí pé téèyàn bá jáde tó bá ní i am a muslim ká tó mọ ibi tá a fẹ́ lẹ̀ mọ́ a need nǹkan kan láti tún fi describe ẹ̀. so tẹ́nibọ́dì lónìí tó bá ní masha allah òun ṣe islam gẹ́gẹ́ bí ìjọ òjíṣẹ́ ńlá àtàwọn sọ̀hábà tó wá ní ṣùgbọ́n o òun ò sí nínú ìjọ kankan ṣó contradict rẹ àbí kò contradict rẹ ẹ wà ṣé ọkọ contradict rẹ so ìjọ lẹyìn náà àìtún nínú ẹni bá rò pé jọ ni wá kó defend ẹ ẹni bá fi ipa kì í ṣèjọ kó dìfẹ̀ndẹ̀. ṣé o gbọ́dọ̀ mọ hadith mò ń sọ yìí ṣá hadith pàmò twenty seventy three fine. umu kí lẹ sọ pa kì í ṣèjọ pa kì í ṣèjọ ẹ mú microphone ẹ bá fún ọ mic. asalaamualeykum <clears throat> wa rahmatulah. aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kì í ṣe ìjọ nítorí um, àwọn ìjọ wọn máa ń ní rules and regulations. ok ṣe báyìí ẹ má ṣe báyìí amiru sọ pé okay amiru sọ pé and okay. some other things tó wà embedded in it so a kì í ṣèjọ a kàn ń ṣe ẹ̀sìn bí anabi sàlám ṣe ṣe àti báwọn sọ ábà ṣe ṣe. ìbáṣepọ̀ ọ̀kẹ́rẹ̀ ṣé gbọ́lágbà bó ṣe sọ yìí bẹ́ẹ̀ kì í ṣèjọ ọ̀dẹ̀ máa gbọ́ àdìsí yìí ó ní the jews broke up into seventy one groups the nasara broke up into 72 groups. My own ummah, my own ummah shall break up into 73 groups. All of them will end up in hellfire except one. One what? One group. Kini Yoruba, one group. Ṣé Jọ̀ní Àbíjọ̀kọ́ ni? Sísà mi contradict ara Yes. Ẹgbọ́n tí mo sọ, kí ni ìjọ? Kí ṣe sí àwọn kan bá ti jọra àwọn ìjọ ni wọ́n náà? tẹ bá dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ ní bá ṣe yorùbá ni wàá kó sọ pé kò rí bẹ́ẹ̀. àkọ́kọ́ náà ni pé tẹ bá tiẹ̀ níjọkọlẹ̀ fẹ́ lò wọ́n tẹ bá gbólóhùn tẹ bá fẹ́ lò èyí tẹ fẹ́ lò fún ti náà lànà bí lò fún àyókù. ṣe àgírí inú hadith yẹn ó ní wọ́n pín sí iye ọ̀nà bá nínú gbogbo ọ̀nà yẹn seventy two ń wọná lọ ọ̀nà kan nínú seventy two ẹ̀ bá wàá pè níjọ ẹ̀ bá pè lẹ́gbẹ́ wọ́n tẹ bá bá pè é ohun tẹ́ ẹ bá pe seventy two yẹn òun náà ni tiyín the only difference ni pé ó pe tiyín ní kíni ìjọ olóríire but wọ́n ti kó bọ̀nàbọ̀nà bá wa pé pé àwa náà ní àtúnṣèjọ but òun ní ó ní ó ní hold ìlà tẹ́gà tọ́ ìfà tẹ́ bá ní tọ́ ìfẹ́ mọ̀nsóra tọ́ ìfẹ́ kí ni tí mo tọ́ ìfẹ́ mọ̀nsóra àwọn tí wọ́n báwo la ṣe wá sọ pé àkè ṣèjọ nǹkan tó kàn yàtọ̀ ni wípé nínú seventy three yẹn àwọn ìjọ kan tí wọ́n dé lóríire ohun tí wọ́n fi jẹ́jọ́ olóríire ni pé àdìsọ́kàn tiwọn ìṣesí tiwọn ádàbò wọn gbogbo ẹ̀ yóò máa wà níbàámu pẹ̀lú irú èyí tá nẹ́bì àtàwọn sọ̀hábà wa lò nígbà tí wọ́n wà láyé tí wọ́n ṣẹ̀sìn. so pé bálá àti ń ṣèjọ àti ń ṣẹgbẹ́ a kì í ṣàkójọpọ̀ kí lẹ fẹ́ pè wá. so ìṣesí ni n táwa fi yàtọ̀ sáwọn yòókù but whatever you call them a group of individuals tán jọ nírò orí kan náà tán jọ níṣesí kan náà òun làwa náà jẹ́ kí n ṣe ń ṣe níbí ẹni tọ́lọ́run bá lóun náà fẹ́ tẹ̀ lórí pa àwọn sahaba àti tábìrún lọ́sítrélíà bẹ́ẹ̀ míì tiẹ̀ rí níjọ́ tẹ bá pàdé ṣéṣe tí yín máa jọra àbí kò ní jọra àdìsọ́kàn yín jọra àbí kò jọra ẹ ìjọ kan náà nìyí kò necessary mí kó dìgbà tẹ ẹ bá ní amir ṣùgbọ́n tẹ ẹ bá wá béèrè pé kí wá ní problem àwọn yòókù ẹ̀ ẹ̀ látara pé àdìsọ́kàn tiwọn àti ṣe sí wọn kò jọ tìjọ kan ṣoṣo tó jẹ́ ṣòro olóríire yìí àwọn wá ní organizations wọ́n ní ṣe sí tó jẹ́ pé tẹ ẹ bá bí wọ́n léèrè pé bo ni wọ́n ti rí wọn ò ní rí generation anabi àtàwọn tábìrún wọn nírí tọ́ka sí pé àwọn làwọn fi jọ tupa kì í ṣèjọ ẹ̀rí mi convince torí pé hadithi sọ expressly pé seventy three groups one group to aljanna seventy two to hell so káwa nù jọ tó jẹ́ pé ìròrí wa àdìsọ́kàn wa ìṣesí wa ó máa jọ tàwọn ẹni àkọ́kọ́ ìyẹn là ń bẹ lọ́wọ́n ọba ẹ jọ ṣe gbọ́rọ̀ yé dáadáa good tá a bá gbọ́ yé wípé ìjọ olóríire la fẹ́ belong sí torí ipa fẹ́ jẹ́jọ olóríire àwa ń láti describe ara wa ní description tó máa yàtọ̀ sí description àwọn yòókù tí wọ́n bá nílò muslim nìkan a ní bẹ́ẹ̀ ni muslim nìkan láyé ànábì torí pé muslim ò fàdí sọ́kàn yàtọ̀ sí muslim láyé ànábì ànábì náà ló wá sọ pé ó ń bọ̀ wá pín o tí nǹkan bá ti pín ó di dandan pé kíkọ̀ ọ̀kan ó ní tá a máa fi júwe ẹ̀ àwa wá ní tẹ bá fẹ́ júwe wa ẹ ìṣesí wa àtàdìsọ́kàn wa ẹ fi wé tàwọn ẹni àkọ́kọ́ tá à ń pè ní asẹ́lẹ̀f ìtumọ̀ sẹ́lẹ̀f ni pé àwọn ìjọ tó ti ṣáájú tó ta bá wá ní sẹ́lẹ̀fì ìtumọ̀ náà tó ta bá ní sẹ́lẹ̀fì ìtumọ̀ sẹ́lẹ̀fì ni pé ẹni tó fi àdìsọ́kàn ìròrí ìṣesí tó fẹ́ fi jọ àwọn generation àkọ́kọ́ first second generation tá ànábì sọ pé ara wọn láti kọ́ bó ṣe yẹ kí islam ò rí ẹjọ́ ṣe gbọ́ yí dáadáa tó mo bẹ̀yìn torí tọ́lọ́run tẹ́ ẹ bá ń parrot ẹ̀ ń ṣèjọ ẹ̀ ń ṣèjọ ẹ̀ ń ṣèjọ argument yìí máa look very stupid tẹ́ ẹ bá dẹ̀ ní yẹ sẹ́lẹ́sì ni mí tán ní kó o ṣàlàyé ibi tó ti ní additional name tó yàtọ̀ sí muslim tó o bá rí júwe fẹ́ tó ń bẹ́ sọ̀rọ̀ you look stupid. a ní muslim ọlọ́run pé bẹ́ẹ̀ ni muslim ọ̀tíǹgbà tó ọlọ́run ọba ti ní kànáàbì jíṣẹ́ fún à ń bọ̀ wá pé tí nǹkan bá jẹ́yọ kan kò ní description. ṣùgbọ́n tó bá ti ń pẹ́ àbí tó bá ti ń pẹ́ tó ti ń di pé ìkan di méjì méjì ń di mẹ́ta á ní di nǹkan tí ó da eléyìí yàtọ̀ sí yẹn la fi sọ pé bẹ́ẹ̀ ni muslim ni wá. ṣùgbọ́n muslim ti wá ó yàtọ̀ sí súnfí tí ó lóun bọ́lọ́run ọba ṣe méjì ó yàtọ̀ sí tàwọn kan tí ó ní à ẹ àwọn gan wáyé sọ̀kalẹ̀ nu yàrá àwọn muslim tiwa ni pé gbogbo ń tá a gbàgbọ́ ó ń láti jọ àwọn ọjọ́ àkọ́kọ́ so ìyẹn ni túmọ̀ jíjẹ sẹlẹfì ẹjọ́ ṣó yé wa dáadáa na àwọn tó wá ń pe ara wọn ní sẹlẹfì yìí àwọn náà là ń pè ní ahlùsúnná wọljamaa àwọn ìjọ tó wà lórí súnná àti jamaa ìyẹn ni pé di nǹkan tí ọgọ̀ọ̀rọ̀ àwọn ẹni àkọ́kọ́ wà lórí ẹ̀ ìyẹn la fi máa ń fi alùsùnà wọ̀ljẹ̀má àkùn. so ibikíbi tí a bá ti ń gbọ́ alùsùnà wọ̀ljẹ̀má à àbí sẹ́lẹ̀bí àbí ó tún kù kọ́ta tó máa ń pera wa ahlul hadith ṣe ti bẹ́ẹ̀ rí people of hadith kí ni ìtumọ̀ ẹ̀ àwọn ìjọ seventy two yòókù wọn ò náà ní hadith wọn kórìíra hadith ìdí tán dẹ̀ ṣe kórira hadith ṣe mọ́ ẹ jẹ́ ń ṣàlàyé ẹ̀ fún yín ẹgbẹ́ tọ́lọ́wọ́ bá ní inna allah wa malaikatahu yusalluna ala nabi abi ya ayo alladhina amanu sallu alayhi wa sallimu taslima ẹ̀yin nígbàgbọ́ òdodo ọlọ́wọ́n ọba àtàwọn màláìka ẹ̀ ń ṣàṣàlátì fún anabi ẹ̀yin náà máa ṣàṣàlátì fún anabi tí a báyà kúrò nìyẹn náà bí mo ṣe tu fún yín yẹn tí n bá tijọ́ mọ́lẹ̀ tí mo ní ẹ̀yin mú ẹ̀yin náà ó yá àṣàlátì là ń ṣe tẹ bá ní kílẹ̀ rí ẹ̀ tí ń bá kóòtù aya yìí ṣó jẹ̀rí àbí kò jẹ̀rí ó jẹ́ nàá ṣùgbọ́n àwọn sẹlẹ́tì wọ́n ní rárá wọ́n ní aya quran tábà tú a lè mọ̀ ọ́ ju ànábì tọ́lọ́hún ní kó wá jíṣẹ́ fún wa lọ a wàá béèrè pé hadith wo ló tú aya yẹn bá àáfàá ṣe tu yìí so àwọn sẹlẹ́tì àwọn ló máa ń sọ pé tọ́lọ́hún bá sọ̀rọ̀ a gbọ́n tó gbà lérò pẹ̀lú ń tà bá tó sí kì í ṣe pé káàrin dèkán kàn jókòó wá tutù kutù kó lóun tún fún yín ṣe ọ̀nà so ẹni tí kì í bá ṣe pé ó ń hadith kò sí bó ṣe fẹ́ fi islam ẹ̀jọ ìjọ àkọ́kọ́ torí pé hadith yẹn òun ló ń sọ fún ọmọ ọmọ làkàṣègbè ọmọ umar rọmọrọ ọmọ hùdẹ́r kíní kan ọmọ kìnì kan ó gbọ́ lẹ́nu òjíṣẹ́ ńlá wípé áyà báyìí ànábì tu báyìí àbí pé níjọ́ báyìí tí nǹkan báyìí ṣẹlẹ̀ òjíṣẹ́ ńlá ṣe báyìí á wàá ti bẹ̀ mọ̀ pé àṣẹ àsàlátù tá à ń sọ bí wọ́n ṣe fẹ́ ká ṣe rèé wọn ní kí àfa aláàfa àtẹlẹ́hẹlẹ́ àwọn máa wá fìdígbòdì kan láwọn ṣe àwọn jọjọ àsàlátù so àwọn fẹlẹ́fí àwọn ni wọ́n takú lórí hadith pé gbogbo nǹkan tá a bá ti lè rí hadith fi tú ìtú ìfẹ́ẹ́nú la máa tú òun dẹ̀ ló wá gba orí ilẹ̀ láyé ń sìn. sọtẹ́ bá ń gbọ́ súnfí bẹ́ẹ̀ ń gbọ́ kò sẹ́bọ̀ kò sí kinní kan gbogbo wọn wọn kórira hadith ni wọn ń tiẹ̀ ń fẹ́ kẹ́ kóòtù hadith lágbo àwọn torí pé wọ́n mọ̀ pé hadith yẹn òun ló máa sọ àwọn lọ́wọ́ àtẹsẹ̀ wọn ò ríbi sá sí. ṣé ń gbá láyé yìí ẹni tí ò bá yẹ kó jẹ́ ká mọ̀ pé kò yé òun sọtẹ́ ẹ bá gbọ́ sẹ́lẹ́fì àbí ahlù sunna wà jama'a àbí ahlù hadith àwọn onímọ̀ hadith àwọn tí máa tọpinpin pé hadith láti ṣẹ̀sìn àwọn nǹkan tí pé ìjọ kan nínú seventy three tí wọ́n fẹ́ fi títọpinpin bá ṣe ṣẹ̀sìn wọ́n fẹ́ fi jọ àwọn ìjọ òjíṣẹ́ ńlá àtàwọn fàhábà àtàwọn tábìrún abẹ́ ọlọ́run ọba kọ́lọ́ọ̀ wà nù wọn ká wà nù wọn tọkàntọkàn ká má jẹ́ ní tó ń pe sẹ́lẹ́fí mọ́ rẹ̀ lẹ́nu tí ṣèṣì ẹ̀ sì tako jíjẹ́ sẹ́lẹ́fí ìyẹn ni nǹkan tó kù táwọn afá kì wá ń lọ ẹ̀ wọ́n ní mímọ́ sọ pé sẹ́lẹ́fí ni mí sẹ́lẹ́fí ni mí tí ń ta àdìsọ́kàn bá yapa sí àdìsọ́kàn àwọn sẹ́lẹ́fí tá a bá ní sẹ́lẹ́fí ni wá sẹ́lẹ́fí ni wá tí ìṣesí wa ádàbò wa bá a ṣe ń bẹ́lòmí tí ò bá jọ tàwọn sẹlẹ́fí àti ìsẹlẹ́fí. ṣùgbọ́n gbogbo ẹni tádì sọ́kàn ẹ̀ àti ṣe sí ẹ̀ tó bá ti jọ tàwọn ẹni àkọ́kọ́ kódà tí ò bá tiẹ̀ gbọ́gbó lóhùn sẹlẹ́fí rí tí ò gbọ́gbó lóhùn tó nàwẹ̀ jẹ̀mọ́ yìí ṣùgbọ́n tó fi àdìsọ́kàn àti ṣe síjọ àwọn ẹni àkọ́kọ́ yẹn ká máa mọ̀ pé lóòótọ́ lóòótọ́ òun yẹn gan-an ni ojúlówó sẹlẹ́fí lójúlówó ẹni tó wà nù jọ alisunna wal jamaa so àwọn àfa lẹ́yìn tí wọ́n ṣàlàyé bá a ṣe rórúkọ tí bó ṣe wá di necessity ń sìn ká fi wíwà ń bì kan júwe mùsùlùmí wọ́n wá kì wá ń lọ pé àwa fẹ́ ká jẹ́ sẹ́lẹ́sì àforúkọjẹ́ àforúkọjẹ́ yẹn ló wá pọ̀ ńlẹ̀ ń àwọn tó ń bẹ́rí kiri ẹ̀tẹ́ bá bí wọ́n léèrè ó ṣeé ṣe káwọn náà sọ pé alùsùn náà jẹ̀máà làwọn. so wọ́n wá ń fi orúkọ burúkú wọ́n ń fi ń ròyìn ìjọ àkọ́kọ́ tíjọ àkọ́kọ́ sì ní í ṣe pẹ̀lú ẹ̀ rárá rárá so mo bẹ ọlọ́run ọba fẹ́mi àtẹ̀yìn kọ́lọ́run jẹ́ kájì sọ́kàn wa èrò orí wa ìṣesí wa kó jọ tàwọn ọjọ́ àkọ́kọ́ ẹni tó bá wá ń páyà pé òun ò fẹ́ má jọ àwọn tóun bá ń bá ló gbà mo fẹ́ bẹ́ẹ̀ kó tún ìgbàanú èdè dáadáa kí ni ìdí tí mo sọ bẹ́ẹ̀ rèé tẹ́ ẹ bá lọ kánú quran tẹ bá wọnú quran ẹ rí i pé gbogbo ibi tọ́lọ́wọ́n bá ti ń ròyìn àwọn ọmọ ànábì adam ó máa ń sábà ròyìn èyí tó pọ̀ jù ní ròyìn aláìmoore ṣé bẹ́ẹ̀ ni tó bá ní onígbàgbọ́ òdodo á ṣùgbọ́n èyí tó pọ̀ jù nù aláìmoore ni wọ́n tó bá ní àwọn èyí tó pọ̀ jù yìí tó bá ní ẹni tó moore ẹni tó ṣe gbá gbogbo dáadáa bá ti ń ròyìn ọmọ wọn tó ti ń mọ̀ yí pé ẹni tó fẹ́ ṣe ẹ̀sìn islam tó sì fẹ́ fi ìṣèjọ òjíṣẹ́ láti àwọn generation ẹ̀ at all times kó má retí pé ìṣe tàwọn ló máa jẹ́ majority. ìtumọ̀ ẹ̀ rèé múra fún pé ṣe ẹ ó lè má bá tẹgbẹ́ mu but kò sí nǹkan tí mo mọ̀ sẹ́yìn obìnrin páyà bí wọ́n ti yín òjọ tẹgbẹ́. òun náà ló fà tó jẹ́ pé àwọn tó bá dá ẹgbẹ́ ẹ̀sìn sílẹ̀ tí wọ́n ń pèpè sí nǹkan míì ó yapa sí súnà wọn kì í fẹ́ káwọn èèyàn ó mọ ẹ̀sìn débi pé kí wọ́n lè láwọn wà independent wọ́n pè júwe àwọn ó sọ fún yín pé tí dádì bá ti rí ẹni tó fẹ́ẹ́ fẹ́ yín tó bá ti ní mo yọ̀ǹda márèèjì ni àwọn ó sọ fún yín pé táàmì irú ẹgbẹ́ ò bá sí ń bẹ̀ kí wọ́n fóun tẹ̀tẹ́ gbogbo ohun tí wọ́n ṣe àwọn ò kákú márèèjì táwọn ò bá ì tí ì pé agbo sí yín àwọn ò tí ì kákú márèèjì kí nìdí níjọ́ tẹ́nì kọ̀ọ̀kan bá ti gbọ́ yé pé ẹ̀ẹ́n sómi ti ẹ̀ ní ìdánwò láti ṣe márèjì mi àṣé tí n bá tẹ̀ fẹ́ ṣe àkíkọ̀ ọmọ mi gan kò ń ṣe dandan kẹgbẹ́ ń representative wa tá a bá ti pèrè káládùúgbò wa bá ti bá jókòó jẹ àkíkọ̀ ti gbà kí wàá la ní ìdẹ́gbẹ́ yẹn fún ló máa jẹ. so àwọn òde ń fẹ́ kẹ́ ẹ lè ní independence away from ẹgbẹ́ kì í ṣe gbogbo pípẹ́rẹ́ ẹni lẹ́gbẹ́ náà ló mórí ibú lọ́wọ́ no a lè ní association for mutual benefit. fápèjúwe ń sìn tá a bá wò pé ìrẹsì tá rà lápò ten thousand naira yìí tá a bá dáwó àbí twenty nù wa tá a jọ ń gbà in bulk a lè máa ríra seven thousand naira àwa ní ẹgbẹ́ yìí a fẹ́ sọ ní ìrọ̀rùn rẹsì fápèjúwe ẹgbẹ́ ní àbẹ́gbẹ́kọ́ àwa ní sista rukọ́yà ẹ̀yin lọ́rọ̀ ẹ̀ pé ọlọ́run fún ní ẹ̀bùn accounting dáadáa owó ò ní dàrú mẹ́yìn lọ́wọ́ ẹ ani ní ẹ̀yin ni àmírà lórí ètò rẹ̀ sì yìí ẹgbẹ́ náà ni but kí ni purpose yẹn mutual benefit ni anything tí ẹgbẹ́ yẹn bá fẹ́ ṣe kí ni ọlọ́run bá sọ báwo la ṣe ṣàlàyé ẹ̀ là ń béèrè kì í ṣe pé kí ni àmírò ẹgbẹ́ yìí sọ kí n tàmírò ẹgbẹ́ bá ti ẹ̀wà pa láṣẹ tó bá ti yapa sí tọ́lọ́run àti tànábì àníwò lẹ́ẹ̀mejì tá a fi dànù àjẹpé wíwà nínú ẹgbẹ́ yìí yẹn kọ́ ni problem ẹgbẹ́ tó jẹ́ problem lẹgbẹ́ pé ọlọ́run sọ báyìí ànábì sọ wọn náà ah, rárá àwọn ò lè gbà kọ́ ọmọ ẹgbẹ́ kan ó ṣe bẹ́ẹ̀ yẹn it's either you belong or you fall out àwọn ìjọ orí ibú nìyẹn tó tá a bá sọ páwọn ò kì í ṣẹgbẹ́ nǹkan táwa ń gbà lérò pé àwa ò jẹ́ nìyẹn bọ̀tá bá sọ pé ìjọ kan nínú seventy three bẹ́ẹ̀ ni ìjọ làwa náà ṣùgbọ́n kì í ṣe signpost kì í ṣe mímọ ní káàdì ẹgbẹ́ làwa fi ń wà nù ìjọ yẹn à ń sì ṣe sí àfihàn àwọn ìjọ àkọ́kọ́ mo nírètí pẹ̀lú ògo ọlọ́run pé bí ó sìn tó bá ní muslim lòun tẹ́lẹ̀ mẹ́tọ̀ ṣíà muslim ni wọ́n àwọn isis tó ń bẹ́rí kiri ní iraq wọ́n boko haram èrò ṣé muslim boko haram ni wọ́n ẹ̀ ní rárá èwo ni wọ́n ẹ̀ wà ní lágbára ọlọ́run ọba nínú àwọn ahlus sunna wal jama'a tí wọ́n ń pè ní sẹ́lẹ́fì tí wọ́n ń pè ní ahlul hadith òun lèmi mo sì nírètí pé kọ́lọ́hún jẹ́ kí n fi ìṣèjọ wọn kó má jẹ orúkọ lásán so ibi tí n fẹ́ sọ̀rọ̀ mọ́ náà àárọ̀ yìí rè mo bẹ ọlọ́run kọ́lọ́hún jẹ́ kẹ́ gbọ́ mi yé ju bí mo ṣe gbé kalẹ̀ lọ ẹni bá ní question torí tọ́lọ́hún á wù mí ká lè stop questions yẹn by one latest because ibi tá a ti fẹ́ lọ bá wọn jẹun àkíkọ̀ eh, two ni wọ́n ní ká wá síbẹ̀ so that ẹ lè tètè padà sílé. Um, there are one or two sisters who want to see me. Are they around? Àwọn tí mo fún appointment tẹ́lẹ̀. Show wọ́n around? Bẹ́ẹ̀ni, ok. Àwọn tí mo fún appointment tẹ́lẹ̀ you About two of them. Ẹ jọ kán rí mi after the halakọ. Naam. Sister Wasila, About two questions for your mẹ́wàá. Have the mic. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh náà the sister she going through some problems. asalaamualeykum ọ̀rọ̀ ń pẹ̀jọ ìjẹ̀dùrọ̀ lọ́hùn. ẹ jọ tẹ́ni wọn bá ti lo mic tán ẹ má pa mọ́ just pass it to the next person. yes. She's going through some problem in her. I can hear you well. A sister. Uh, okay. She's some problem in her matrimonial. Okay. There are two. One at um, Yaeli as a Yoruba will say. Okay. So even they call her far to That's as Yoruba we say. No. But as we know, as that we are close to she's not okay. Okay. Two things may happen to her except if Allah doesn't will this. Either she can fall into stroke or she will go mad. May Allah forbid both. I mean, as worse as the problem, although we have been telling her to be patient, to patient, but this thing is going out of hand. Okay. So I want to ask what we are supposed to do or what Islam saying about it because we are close to this sister. We know what she's going through. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Um, her problems can be beyond what Islam has solutions for. Ohun tó ń ṣe ọmọ ìyá wa tí wọ́n ń sọ yìí, wọ́n lọ́mọ ìyá wa kan wà tí òun àti ìkejì ẹ jẹ́ ti ìyáálé ti ọlọ́dọ̀ ọkọ. Pé ìdààmú wa ba púpọ̀ látara pé ilé wọn ilé ọkọ yẹn ò rí bó ṣe yẹ kó rí. Eh, wọ́n sì ti lọ ráwọn àfa wọ́n ti dá wọn mọ̀ràn ṣùgbọ́n kò dàbí ẹni pé eh, wọ́n tí ìbọn nu ohun tó ń ṣe wọ́n. sòsítà wa wá ń páyà pé tá a bá rí ìmọ̀ràn gidi gbà wọ́n kó má jẹ́ pé yóò tẹ̀ wá da orí sísá wa rú kọ́lọ̀ má jẹ́ pé rí bẹ́ẹ̀ àbí kó fẹ́ tì í lọ ṣàṣemáṣe ọlọ́run ní jẹ́ kí yẹn náà tọ́ sí i. èmi náà wá ń dáhùn mo ní kò sí nǹkan kan tó ń ṣe wá tó kọjá ní ti islam lóògùn ẹ̀ tó níwòsàn ẹ̀ ṣùgbọ́n tá a bá ti débi tí oníwòsàn ẹni wà bíi pé kò tíì síwòsàn náà ni ó ṣeé ṣe kó jẹ́ pé wọn ò tíì bá wọn àfà tí wọ́n ní ìmọ̀ràn tí a sọ́ọ̀bù pírọ́blẹ̀mù wọn wọn ò tíì bá wọn jókòó àbí nígbà míì dókítà lè da oògùn da kó jẹ́ pé ní tá a dá lóògùn ni òlógbọ́n ṣe nìkan lò ṣe àpé níta ẹni mẹ́ta ló involve tẹ́nìkan nínú wọn ò bá ti ní readiness láti lò ó ó ti dàrú so kó work ọkọ ńlá ti rẹ́dì àwọn ìyàwó méjèèjì ńlá ti rẹ́dì láti tẹ̀lé mọ̀ràn bó ṣe yẹ kí wọ́n ṣe tí wọ́n bá fẹ́ tolé wọn. sẹ́nì kan nu wọn bá ti gborí ó ti dàrú. so tẹ́ ẹ bá ní kí ni ká ṣe màá ní kọ́tọ́ padà sọ́dọ̀ àwọn àfáà náà ni. kíkọ̀ kan náà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wá bèrè ẹ̀ léèrè pé ṣé òun ní sincerity pé òun fẹ́ kó work. ṣùgbọ́n tí kan nu wọn ò bá ti rẹ́dì pé kó work kò sírú ìmọ̀ràn tá work. Alaikum salam rahmatullah. She's having a second. Maybe she. Maybe. The home first. Leave the home. Because we don't see any evidence why she should khairan. But sometimes she feels as if her hand is worse, is as worse as that. So she's thinking maybe if she home she can have some rest. We're saying no to that, but. wọ́n ní ọmọ ìyàwó yìí wá kóun kúrò nílé ọkọ fúngbà díẹ̀ kí láàká òun tiẹ̀ fi tutù. àwọn sísá rẹ táwọn wá fẹ́ wà nù ahlùsúnà wọ jẹ̀máà wọn làwọn wá dá lóhùn pé a ti fún bí ahlùsúnà wọ jẹ̀máà ṣe máa ń ṣe nìyẹn a máa ń wẹ̀rì gbogbo nǹkan ká tó ṣe ni. tí wọn ò bá sínú ẹni táwọn náà fẹ́ wà nù ìjọ olóríire làákà ẹ̀ ni wọ́n á fi wọ́n pé yẹ́s tí brain ẹ bá cool off díẹ̀ ẹ́ létà wọn á dẹ̀ máa sọ pé bẹ́ẹ̀ àwọn tó ń fọpọ lọ́rùn wọn ìkọ́nú ìjọ seventy three yẹn ni wọ́n. ṣùgbọ́n kí ni text sọ wàláhì àbẹ̀ lọ́n kí sísá yìí kú sílẹ̀ ọkọ̀ tó bá jẹ́ pé àìfẹ́ tako text ló tiẹ̀ wá mú rán mental ńlẹ̀ ọkọ̀ kọ́lọ́ má jẹ́ kó bẹ́ẹ̀ o tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé mental illness yẹn kó ka mọ́ bí tó yẹ kó ka mọ́ so advice mi rèé tó bá máa kúrò ní ọkọ yẹn kó tọrọ permission ọkọ pé kọ́kọ́ jẹ́ pé òun lọ fara mọ́ àwọn parents òun fúngbà díẹ̀ tó bá jẹ́ pé yẹn lè sọ ọ̀vẹ̀ ṣùgbọ́n sọmọ ẹ̀wọ́n ló ń jẹ yìí àjẹsùn ẹni olóòtú ṣetán ṣàpò òun padà bọ̀ á bá nǹkan ẹ̀ tó bá lọ ọ̀dọ̀ àwọn parents ẹ̀ ó pẹ́ ó yá ibẹ̀ náà ló ń padà bọ̀ so the solution náà ni pé kí wọ́n wá àwọn àáfàá tó máa dá wọn jókòó káwọn mẹ́tẹ̀ẹ̀ta wo possibility ṣó máa work àbí kò tí ò bá lè work islam perfect ó ní tí ò bá lè work kápẹ́yà àbẹ́ẹ̀kọ́ ni àfẹ́ ká pínyà nípínyà tí ò bá tẹ́kìtì mu ni so tábà tún pínyà náà á tún rántí pé sẹ́lẹ́fì ni wá á tún béèrè báwo ni wọ́n ṣe ní ká pínyà kì kíṣítà kan pọ̀ ẹrú ẹ̀ kó jáde kúrò nílé pé wọ́n fẹ́ yà òun wèrè òun lọ́lé dájú òun rárá ó tún ní bá ṣe ní ká pínyà àwọn àfóòsùn ṣàlàyé ẹ̀ wọn so my solution to it my suggestion náà ni pé kí wọ́n tún padà sọ́dọ̀ àwọn àfa táwọn àfa bá sísà wa dámọ̀ràn tó bá jẹ́ kí wọ́n tún pe meeting again ni wọ́n á mọ̀ péyà àwọn àfa bá rí i pé kéèsì wà hopeless wọn á advice wọn pé kí sísà tọrọ pé kọkọ tóun sílẹ̀ ṣó clear sísà mi question number two. asalaamualeykum. aleykum rahmatulahi wa barakatu. lórí ablution mo fẹ́ bèrè question. bisimilah. mo gbọ́ lecture kan ó ti tóbi jọ mẹ́ta. wọ́n ní tí èèyàn bá ṣe àlùwàlá tó wipe socks àlùwàlá ò tí ì já bọ́ socks yẹn after tó bọ́ socks yẹn wọ́n ní àlùwàlá ẹ̀ ti já nìyẹn ó ṣàlùwàlá kó tó wọ̀ ọ́. bẹẹni ó ní àlùwàlá kó tó wọ sọọkì. ó ti yé mi. after tó wọ sọọkì tán àlùwàlá ẹja ó ṣàlùwàlá mi ó wipe sọọkì after wiping of the sock ó wá bọ ó bọ sọọkì yẹn wọn á ní tó ṣe bọ sọọkì yẹn àlùwàlá ẹ já. mo ń bọ̀ mo fẹ́ tẹ̀ láti rántí ni. asalaamualeykum ustaz. aleykum salaam. mo rántí pé ẹ ti kó tàdísì kan tó sọ pé eh, umar. ọdún ọlá wa ni. ọdún ọlá wa ni wọ́n ṣàlùwàlá tán pẹ̀lú kúf wọ́n wá kúf ásàlù aláìn wọ́n dẹ̀ bọ́. sọ́ọ̀tù yẹn kúf yẹn. bẹ́ẹ̀ni ó dẹ̀ kírun bẹ́ẹ̀. so ọmọ ìyá yìí wá ní tó bá ti bọ́ ọ pálọ̀ àlá ti já. bẹ́ẹ̀ni sà. òun ni mò ń tọ́ láti rántí ó dà ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ jẹ́ kó béèrè next question kí n sáré wá hadith tẹ́ ń sọ yẹn ṣe before the end of the halkọ máa dá yín lóhùn lórí ẹ̀ lágbára ba yes mo ń gbọ́ the second question the next question question number three. sir naam oríṣi méjì ni ọ̀rọ̀ yẹn. okay. ìkan sọ pé tí èèyàn bá èèyàn fẹ́ ṣàlùwàlá ní èèyàn ṣàlùwàlá ó fẹ́ kò tí ì lásìkò oorun ó kàn ṣàlùwàlá yẹn pé kò ná lùwàlá pàtàkì kò ní wá tó ó wá fi àlùwàlá yẹn kírun wọn ní yẹn torí pé kò tí ì dàníyàn irun yẹn pé kò lè fàlùwàlá yẹn kírun yẹn. Ah. ṣé nìkan ló sọ méjèèjì rárá sà ẹnìkan ló sọ eléyìí fún mi kì í ṣèmi lèmi gbọ́ eléyìí. second one yẹn ìyẹn ò nídìí pé à ń wá kiri ìyẹn ò ní basis tó ti yé àlùwàlá ò sopọ̀ mọ́ a particular irun ìmọ́tótó ara ni ó wà independent pátápátá èyí téèyàn ṣe lálùwàlá tó tì láwà tásìkò òrun bá tó tálùwàlá yẹn ò já ó lè fi kírun ṣẹgbọ́ so kò ní í ṣe pẹ̀lú irun kan pàtó yes so hopefully mo fẹ́ confam hadith yẹn yes so question number three. salaamaleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ jọ sá. naam. a ní èèyàn ní òbí kan. naam. bíi màmá. so àjọ ọjọ aṣáájọ ń ṣe islam náà ni o ìgbà tó ṣàwà jẹ ó wá jẹ èèyàn kan tó ẹ pọn máa ń láì kan máa tójú bọlé káàkiri máa lọlé aláàfáà máa lọlé àwọn pásítọ̀. Naam. Ó ṣáà di pé wọ́n ṣáà lọ pásítọ̀ kan. Ìyẹn ṣáà wà tí wá ó ti wá ní much influence lára wọn. Okay. So pásítọ̀ yẹn wá kó wálé ilé tí màmá yẹn kọ̀ máa yẹn ti kó ní ọ̀dọ̀ ọkọ. wá màmá yẹn. Sọ ọmọ yẹn wá pé lè máa ń ṣe sọ ọmọ wọn jẹ́ pé làwọn èèyàn wá ní pé tí màmá yẹn bá jẹ́ kí pásítọ̀ yẹn kúrò ń bẹ̀ pé bí akọ́ńtẹ̀ kú tilẹ̀kùn pa àtìyá àti pásítọ̀ àwọn méjèèjì kan máa wọlé mọ́ ò pé ṣé. àwọn ọmọ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n suggestion náà ni pé òkè ẹ lọ tilẹ̀kùn àtàtì pásítọ̀ pé bíá tán bá tilẹ̀kùn yẹn pásítọ̀ yẹn aráyè lọ tòlẹ́sẹ̀ pé pásítọ̀ yẹn sọ fún ìyá yẹn pé ọmọ ó sọ gbọ́ ọmọdà jẹ́ tẹ́ pé àwọn tẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lè má rí àwọn ìyá wọn náà lè má rí wọn kó ọkàn wọn ò ní balẹ̀ ó tún wá di pé ilé ti dàjẹ́ tòun ti dàjẹ́ tẹ́ bá fún wọn ní nǹkan báyìí wọn ò ní gbà tẹ́ bá ṣe báyìí wọn ò ní gbà gbogbo wọn ti di àjẹ́ tán ni pé kán lọ ti ilé pa ni pé kó má kó sílé yẹn mọ́ pé bí a tí ò bá wá síbẹ̀ mọ̀ pé bóyá ìyá tiẹ̀ ara ẹ̀ jókòó wa ìdẹ́nìyàn lè máa bá titi ẹ̀ lọ tó máa fẹ́ béèrè pé ṣé títí lépa yẹn ṣó ṣó ṣó ó right tó bá ti lépa ibòmíì wo ni wọ́n ní tí a lè lò sí. tọ́wọ́ òpó bí atọ́ bá ti lépa wọ́n ráyè lé bàbá yẹn jáde tó bá lé bàbá yẹn jáde ìyá dẹ̀ wọlé padà. ṣáwọn ọmọ ìyá tí wọ́n sọ pé àwọn fẹ́ ti lépa ìṣúná láàyè tí wọ́n ti wọ́n lò sí. bẹ́ẹ̀ kọ́. ó dẹ̀ é ṣe pé kí ìyá lò sọ́dọ̀ kan nù wọn. kò tẹ̀ lè wá bíkọ́ tó ti bílípà jẹnu gba ọmọ yẹn bàbá yẹn ti ó ti ó ti brainwash wọn ló ti bílípà even tó bá fún ọkọ̀ báyìí wọn nígbà wọn ti bílípà àjẹ́ ni gbogbo wọn wọ́n fẹ́ pa ẹ́ ni ó try láti láti divide gbogbo wọn àwọn àbúrò ìyá náà tẹ́ pé bí ẹni tẹ́ pé à jẹ́ ń tẹ̀lé bábọ̀dà lágbájá sọ wọ́n di pé à òun gan ló ń ṣe ẹ o ọkọ gan ó ti sọ pé òun gan ló ń ṣe ẹ so ó ti jẹ́ pé ó ti rí pé òun nìkan òun nìkan ló wá sí ẹniwẹ̀ tán máa ń lọ báyìí ọjọ́ máa fẹ́ máa lọ ni ẹni tó bá fẹ́ ṣe báyìí wọ́n máa fẹ́ máa ṣe ni. ilé tá à ń sọ̀rọ̀ títí pa ẹ̀ yìí ṣọ́kọ̀ ìyá náà ń débẹ̀. irú àwọn òpó bẹ́ẹ̀ ó tẹ̀ sọ pé àwọn ọgbọ́n náà fẹ́ pa wọ́n okùn ẹ̀mí wọn wà lọ́wọ́ wọn so wọ́n ń serve everybody serve everybody ni. but ọkọ wọn wà láyé ó rọrùn àwọn ọmọ kọlẹ kó ṣègbésẹ yẹn ọkọ wọn lẹ kó gbégbèsẹ yẹn. àná ọtẹ fẹ rọkọ rárá ẹni tó ti bílí pọkọ fẹ pa òun tó ọtẹ fẹ rọkọ ẹ tẹbàtẹ sọ pé à ẹ alájú nígbà kẹkọọ kọ ọtẹ fẹ gbọ. ok nǹkan tó yẹ wọn sọ rèé tẹyìn ọmọ bá fẹ ṣerú nǹkan bẹ yẹn fún ìyá kan ìpayà wà pé àwọn ọmọ tó fẹ ṣe yẹn wọ́n le tẹ ẹ̀tọ́ ìyá mọ́lẹ̀ látara pé tí wọ́n bá ní kó má wọlé àwọn ò níbòmíì tí wọ́n fẹ́ provide fún yà. ṣùgbọ́n tó jọ́kọ ìyá tí wọ́n bá sọ fún yín pé kó pàṣẹ báyìí ọkọ ló pàṣẹ tọkọ bá lóun tilẹ̀kùn mọ́yàwó òun ohun tó ń sọ fún ni pé kó padà sọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ní àwọn èèyàn ẹ̀ tó ti yé so tí kì í bá ṣe bàbá ló parọ́ àṣẹ yẹn èmi nípayà pé fífẹ́ pàṣẹ yẹn fáwọn ọmọ wọn á tẹ ráìtì ìyá wọn mọ́lẹ̀ tí kì í bá ṣe pé bàbá fúnra rẹ̀ understand tí wọ́n ń jà fún ó wáá fún wọn ní sọ́pọ́ọ̀tì pé òun pàṣẹ pé kí wọ́n ti ilé yẹn pa ìyàwó òun ni tí ò bá rí bòmí ìyà sí kó yà sọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ tó ń fẹ́ lọ́dọ̀ wọn pátápátá wọn á ránṣẹ́ sọ́kọ wípé wá kí ló ṣe tó fi ti ọmọ wa mọ́ta ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n fẹ́ tì í tí kì í ṣe pé bàbá fún wọn ní support tí wọn dẹ̀ provide alternative ààyè fún ìyá yìí mò ń páyà pé wọ́n á fi ẹ̀kọ́ ìyá dùn. sọ̀rọ̀ mi clear sísá mi so wọ́n ní láti carry bàbá yẹn along kí wọ́n tó lè rí ṣe nǹkan tí mò ń sọ yìí. ẹ̀yà gangan ni ò fẹ́ rí bàbá wọ́n tẹ̀ ti kúrò lọ́dọ̀ bàbá wọn ti lọ ilé wọn gangan ní ilé yẹn ìyá gangan ló ní. ẹ fífẹ́ fífẹ́ rí bàbá ìfẹ́ rí bàbá kọ́ ní issue ń sìn readiness bàbá láti pàṣẹ ẹ̀ ní issue wọn ò gbé pọ̀ bọ̀ kì í ṣe pé bàbá ti kọ́ náà àbí bàbá ò kọ bọ̀ àwọn gan ògbọ́ wọn wọn ò bí àṣẹ ọkọ kò sí nǹkan tó bí kálukú ọyọ òun ni hmm. kò ń ṣe pé ọkọ kan fẹ́ pàṣẹ fún mi ọyọ òun ni. ó jẹ́ kó difficult láti mọ nǹkan tí mi lè sọ sí because tọkàn ẹ bá ṣì wà nípò ọkọ kò kọ́ ó láṣẹ láti sọ pé ẹ tilẹ̀kùn ilé yẹn pa in fact tọkọ bá tiẹ̀ wà láàyè ọkọ kò yẹ kí káfíìr kan máa wá gbénu ilé yẹn pẹ̀lú ìyàwó ẹ̀ kò possible so èmi rò pé ibi tí ẹ bá ṣiṣẹ́ sí gan nìyẹn so ẹ sọ fún àwọn ọmọ ìyá yẹn pé ibi tí ẹ kí wọ́n ṣiṣẹ́ sí ọ̀dọ̀ ẹni tó jọ́kọ tí ò kọ̀yà wọn ni tí ìyá bá. use of henna wọ́n pè ní laali the fingers nah. fingernails nah. use of ring and wrist watches kí la máa ṣe fún yes. Um, mo fẹ́ dáhùn pé yes mo wá rántí hadith. Ehm, ṣe rántí hadith obìnrin tí wọ́n ní òjíṣẹ́ ńlá rí ọwọ́ ẹ̀ without uh, làálì tó wá ní kí ló ṣe tí ò ní làálì which means ọwọ́ uh, obìnrin wà covered àbí tó bá ní làálì ṣó necessarily mean pé ó máa wà permissible fún láti ṣí sílẹ̀ ṣó necessarily mean bẹ́ẹ̀ torí àwọn kan fi ṣẹ̀rí wọn ní sí standard sọ fún igbá kí ló ṣe tí ò ní làálì lọ́wọ́ which means tó bá ní làálì ó yẹ kó expose and kó wa conclusive all he saying is ah mo rí ọwọ́ yìí pé kò ní làálì ó dẹ̀ yẹ kọ́wọ́ obìnrin ní làálì but tó bá ní làálì and other things ṣé ṣíṣí sílẹ̀ yẹn náà ṣe máa jẹ́ halal or not so àfàtẹ́mi ń sọ yìí ń sìn position ti ẹni pé rárá tó bá ti ní ornament àbí embroidery kò ní ìdí pé i mean kò kò ní wà optional fún láti bò mọ́ á ti di ọ̀ranyàn fún láti bò and allah knows best. Títí especially ornaments. Tí làálì eh, àwọn kan lè ní kì í ṣe ornament but zina náà ni ornament ni even though kì í ṣe any material substance téèyàn lè sọ pé ayọkúrò for decoration ni zina náà ni so tó bá lò ó tó bá lò ó lọ́dọ̀ ọrú òun tó sọ pé rárá gbogbo ọ̀ṣọ́ tó bá ti bá ọwọ́ àtòjú ó ti expose ẹ̀ ó máa sọ́dọ̀ ọ̀ràn yàn lo ìbòjú àbí bọ̀wọ̀ wọláhùn àlà. Now, next question. Salaam alaikum. Sorry, Sharon tó gbé sọ ìfẹ́ kọ̀sínà lọ́wọ́ nù wa. mo fẹ́ wá hadithi umar tí ó mú abdulrahman kóòtù lẹ́ẹ̀kan ni. adébò aha bọ́lú kéde lè. ok ọmọ abọ́rọ̀ yìí lọ yes next question. number five. question number five. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. Mo fẹ́ bèèrè pé ọmọ ìyá kan ní bíi garden ní compound wọn. Wọ́n ní. Garden bíi oko bí èèyàn gbin Okay, ewédú, okay. ẹ̀fẹ̀. So àwọn èèyàn wá máa ń ja láì tọrọ permission. Okay. So ó ti wá sọ fún àwọn tán mọ̀, wọ́n máa ń wá síbẹ̀ pé àwọn wo lọ́ máa ń já kiní yìí láì tọrọ permission. So kò rí ẹnìkan pàtó pé tó sọ pé òun ni. So ó wá decide pé bóyá kóun mú bóyá bí àwọn èèyàn ṣe bá ń ṣe pé bóyá kó mú ìkara òun gbé àti aṣọ pupa. láti fi dẹ́rù bà wọ́n. ẹ ẹ pé ṣé kò ṣe pé èèyàn ṣe ṣírùkù bẹ́ẹ̀ ní bí ọba ṣe. ok èèyàn téèyàn bá mú nǹkan tó jọ tàwọn ẹlẹ́bọ tó fi dẹ́rù ba ẹni tí ó rò pé fẹ́ wá jà òun lólè wọ́n ní ṣó ṣẹbọ that's the question. No èèyàn ò lè ṣẹbọ tí ò bá láníyàn pé òun fẹ́ ṣẹbọ. ṣùgbọ́n tòun ti pé kò láníyàn pé òun fẹ́ ṣẹbọ yẹn àní ìgbanímọ̀ràn kó ṣe bẹ́ẹ̀. ìdí ẹ̀ òun rèé ẹni yìí ló mọ̀ pé òun ò ṣẹbọ. gbogbo ẹni tó rí tó so nǹkan yẹn kọ́ kí ni wọ́n máa rò sí. so tó ń tọ̀hún bá tẹ̀ wá jẹ́ tó ń ṣe wá sí ẹ má ṣẹbọ báwo ló ṣe fẹ́ convince anybody pé ìtóhun náà gbé kọ́ yìí òun ò láníyàn ẹ̀bọ pẹ̀lú ẹ̀. so á kó sí nǹkan táwọn afáà ń pè ní ṣúgà ó kó rẹ̀ sí rújú á òun gan wá lè ó lè kó ẹlòmíì sínú ẹbọ ṣíṣe wọn ni à àfáà yẹn bẹ́ẹ̀ni ẹ ṣe mú lórí súnẹ̀ àwọn rí i pé ńgbà tóun náà dáko ó gbé ìgbà kọ̀ọ̀kan náà tí kì í bá ṣe pé òun náà ń lò ó ó dẹ̀ pé èèyàn lè lò ń rú àyè yẹn ní í ṣe fi dẹ́rù ni ṣé ti ń so àwọn náà fẹ́ ṣerú ṣe yẹn tó dẹ̀ jẹ́ pé òun lè máa ní ládàá póun ló sún wọn sí láláì tiẹ̀ mọ̀ póun ṣe bẹ́ẹ̀ so a máa advice ẹni wa yìí pé kó ṣe àdúrà kó dẹ̀ wo ọ̀nà míì tóun lè fi dẹ́rù bá wọn olè lẹ́yìn àdúrà àtàwọn ọ̀nà míì tó bá mọ̀ kó gbà pé ọlọ́run nìkan máa ṣe kóun máa ṣe sàárà àpàpàǹdodo fún wọn nìyẹn nínú nǹkan tó jíṣẹ́ ńlá fi ròyìn iṣẹ́ àgbẹ̀ náà nìyẹn wípé èèyàn ò ní dáko kí dábàá ń bẹ̀ kó má tara ní ládàá kó lè jíjẹ nínú ẹ̀ kó má tara ẹ̀ ní ládá so sàrà míì láì dàníyàn ẹ̀ á máa ṣe níṣe tó láàsì so kẹ́ni ẹ̀ mú sòrò ṣó clear now alekun sí number six. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ajaib ní Islam pé ní ẹran jíjẹ ẹran tí wọ́n ń pa ní abatiyọ̀ àti tọ́kì àti ṣíkì pé ṣó wà ajaib pé kí a máa jẹ pé ẹjọ́ ẹ bá wa yọ̀nà náà ẹ̀. ẹran abatua. ẹran tó ń pa ẹran màálù àti tọ́kì jíjẹ àti ṣíkì pé ṣó wà ajaib. ẹran màálù ẹran ògúnfe nǹkan kan tí wọ́n ń pa ń bẹ̀ ṣé wọ́n ń pa tọ́kì àti ẹdìẹ ń bẹ̀ ni. àti tọ́kì pé ṣó wà ajaib pé kí a jẹ. ok àkọ́kọ́ náà ohun tí mo mọ̀ nípa abatua ni mo fẹ́ sọ yìí o mi ì sọ yìí tí mi mọ̀ àwọn mùsùlùmí mo rò pé ń pẹran fún alábàtúà ṣe confam yẹn not too far tó bá jẹ́ mùsùlùmí ló ń pa wọ́n dẹ̀ ń da ẹran dùbúlẹ̀ bọ́lọ̀ ń ṣe ní kí wọ́n da dùbúlẹ̀ wọ́n ń pa kì í ṣe pé wọ́n ń gun ní nǹkan níbi tí ò ti yẹ kí wọ́n gun wọn ò lù ń pónpó tó pé wọ́n ń du bọ́lọ̀ ń ṣe ní kí wọ́n du kẹ́jẹ̀ jáde lára ẹ̀ kì í ṣe haram ṣé ń gbọ́ dáadáa ìkan tó pa àwọn ọmọ ìyá wa kan sí ìrújú láìpẹ́ yìí òun ni pé wọ́n láwọn ṣàkíyèsí pé lábàtúà tó bá dún ẹran ọrùn ẹran wípé ọ̀ràn kí wọ́n fi ẹran ẹ lábalẹ̀ kí gbogbo ẹ̀já rẹ̀ ó dírèènì tán wọ́n ní tán bá ti gé orí yẹn àwọn míì nu wọn máa ń gé lágéjá ìyẹn ìkan ìkejì wọn láwọn míì wọn á sáré san gbòǹgbò yẹn so that ẹ̀jẹ̀ yẹn ò ní ro tán wọn wá nítorí náà káwọn èèyàn má jẹran abattoir àmọ́ ẹ máa wá gbọ́. nínú tíra baba alibani ìrọ̀wá olùgalil wọ́n mú hadith wá wípé na abdullahi ibn abbas wọ́n bi léèrè pé téèyàn bá ń du ẹran tó wá gé orí ẹ̀já kí ló ṣẹlẹ̀ ó ní labas ó ní kò sọ ẹran yẹn di gífà ṣùgbọ́n tòun ti pé kò sọ yẹn di gífà ànábì ò prescribe fún wa pé táwa bá fẹ́ du ẹran ká gé e já ni ṣùgbọ́n ṣé gígé já ṣé sọ di gífà kò sọ di gífà ìyẹn ò tí ì mí nìyí pé a fẹ́ ká gé já o ṣùgbọ́n ẹni bá gé já ìyẹn ò sọ di haram fún wa láti jẹ. so of recent tẹnìkan kó ti kíní yìí ohun tá à ń sọ yìí pé ẹran tó bá gé orí ẹ̀ já ó lẹ́jẹ̀ ọrùn ẹ̀ ò ní ro tán làwọn ṣe ṣe léèwọ̀ fáwọn èèyàn ìgbà tá a wá kóòtù hadith yìí kọ́lọ́n bá aṣọ dára fẹ́ rọ ọlọ́run yẹn ó sáré tó òun náà padà sẹ́yìn ó ní òun ò mọ hadith yẹn tẹ́lẹ̀ pé ibn abbas ni wọ́n bi léèrè ó ní laabas ó ní torí ẹran bá já laabas ṣùgbọ́n tá a bá fẹ́ pa ẹran o ànábì ò ní ká gé orí ẹ̀jẹ̀ tá a bá ti gé ọrùn ẹ̀já tẹ́jẹ̀ bá ti ń jáde ó parí. tó ẹni bá wá ní ṣíṣàn ní ọgbọ́n tóun ń dá tóun pé òun yára ṣàn tóun bá ti yára ṣàn ó máa sé díẹ̀ nú ẹ̀jẹ̀ yẹn mọ́ ara ẹran àwọn ó sọ fún pé tó ohun tó ń ṣe yìí pẹ̀lú àníyàn haram tó fi ń ṣe ó kú náà ọba ṣùgbọ́n ṣó sọ̀rọ̀ yẹn di gífà lẹ́yìn tó ti gé já àmọ́ pec tá a fi lè sọ pé gífà ni ẹ jẹ́ ṣé yẹn clear yẹn nípa tabatua náà nípa ti turkey ohun tí ó jẹ́ principle nípa yẹn ni pé ibo la ti ń import nǹkan tá a pè ní turkey yìí tó bá jẹ́ ilẹ̀ islam àmọ́ nǹkan kan tó wrong tó bá jẹ́ ilẹ̀ kẹfìrí á wàá béèrè méjì ní kẹfìrí kẹfìrí alul kitab people of the book tó ti yẹn sì tẹ bá lọ england tẹ bá lọ america tẹ lọ france tẹ lọ austria tẹ bá béèrè pẹ́sìn wo ni wọ́n ń sìn kí náà máa sọ fún yín christianity wọ́n lè má jókòó ti nǹkan tí sáwá fi jíṣẹ́ o bó ṣe jẹ́ pé àwọn táyà nábì náà ò jókòó ti nǹkan tí sáwá jíṣẹ́ tí wọ́n bá jókòó tì ní ọlọ́run ní sọ pé wọ́n yapa sí nǹkan tó ń fi ránṣẹ́ sí wọn. so wọ́n claim pé christianity làwọn ń ṣe bó tẹ̀ jẹ́ pé ṣe ẹnu wọn náà ni wọ́n ń ṣe. àwọn ò wá mú tó fi yàtọ̀ sí christians of today táwọn náà ń claim christianity tí wọn àjókòó ti ń ti christianity wá fi jíṣẹ́ fún wọn. so nǹkan tó kàn máa wá kù rèé téèyàn bá wá rí háàmù kan látara pé bóyá bákan ni wọ́n ṣe ṣe é yàtọ̀ sí pé christian ní amẹ́ríkà àbí england àbí austria ló pa á pé a wà ṣúọ̀ wípé nǹkan kan wà tó lè pa wá lára nípa bọ́n ṣe ń rèé la ṣe call attention a jẹ́ pé nǹkan tó call attention torí ẹ̀ yẹn là ń torí ẹ̀ sọ fáwọn ọmọ ìyá wa kí wọ́n má jẹ́ kì í ṣe torí pé bí wọ́n ṣe dùn ún ló wrong ẹ jẹun fún yín lápèjúwe there was a time tí wọ́n ń fi ẹran breed ẹran nǹkan nú ẹran lápèjúwe tí wọ́n bá pa àwọn ẹran kan wọn á tún fi feed àwọn ẹran míì ó dàbí ìgbà tá a bá ní kí màálùú máa jẹran màálùú wọn wá ní result ẹ ní pé ó ń disease kan tó ń pè ní mad cow disease bí ẹgbọn gbà yẹn àwọn màálùú yẹn máa sanra wọn á sanra gidi gan but wọn tó ń kó bá wọn ni pé mentally àwọn màálùú yẹn wọn wà affected mentally tọ́lẹ̀ ni wọ́n lè transfer mental illness yẹn sí human beings so ní european union gbà yẹn government wọn subsidize àwọn um, cattle farmers kán lè pa àwọn màálù wọn kán dẹ̀ lọ dà wọ́n sókun ọ̀pọ̀lọpọ̀ àwọn màálù yẹn found their way to africa wọ́n wá tà wọ́n fún abẹ́ báyìí so nírú time yẹn tán bá sọ fún wa pé ẹ má jẹ àwọn ẹran tí wọ́n import láti ìlú báyìí kì í ṣe bí wọ́n ṣe pání nǹkan tá à ń takò àwọn nǹkan míì la call attention sí so ẹni bá rírú nǹkan tó jọ léyìí tó bá pè wá sákìyèsí lórí ẹ̀ ó yẹ ká tẹ̀lé tó bá dá wa lójú yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sì jẹ́ pé àwọn èèyàn kì í verify information téèyàn bá ti kọ ẹni rubbish tó bá ti sọ sí whatsapp group ẹ̀yin náà kàn máa post ẹ̀ mo bẹ̀ ń torí tọlọ́run gbogbo èyí tẹ́ bá ti post tó bá jẹ́rọ́ tó bá dijọ́ àjíǹde ẹni tó bá ba business ẹ̀ jẹ́ tó bá tó bá fẹ̀jọ́ tó bá fẹ̀sùn kàn iwájú ọlọ́run pẹ̀yìn lẹ business òun jẹ́ ẹ má lọ ọ̀mọ́ ń pẹ́ o ẹ̀yin lẹ bá wọn spread ẹ̀ láì verify so ọpẹ́ tá a bá kà á tá a bá tó wà tó dá wa lójú pé ó lè sọ pé òun ní information yẹn láti source tá a lè fọkànbalẹ̀ àwọn òun spread ẹ̀ á kà á mójú kúrò ni. so èyí tó dá yín lójú anábì ní tafabil um, ismi tafabil mari isman an yu hadisa bikulli ma yasma ó ló tó lẹ́sẹ̀ tó nígbàgbọ́ òdodo tó jẹ́ pé gbogbo ohun tó bá ti ń gbọ́ lòun náà spread ó tó fún ẹlẹ́ṣẹ̀ pé gbogbo ohun tó bá ti ń gbọ́ ò kí ń verify ẹ̀ kí wọn náà tún spread ẹ̀. o rò wí pé social media whatsapp group facebook group gbogbo ohun tó bá ti kà ń bẹ̀ ẹ̀ gospel truth ni ẹjọ́ téèyàn máa rò lórí tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ń pẹ̀ ó máa pọ̀ wájú ọlọ́run fún mo bẹ̀ yín torí tọ́lọ́ ẹni tó bá ní credit kó save credit ẹ̀ ó mẹ́sọ̀ pé nǹkan tó wúlò lòún bá wọn spread so nípa ti ẹran jíjẹ àtàwọn oúnjẹ míì nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ nìyẹn ẹ rántí àwọn ọkọ tá a ti sọ mí báyìí lórí ehm, nutmeg or something a ní ká lọ confam náà pé ṣé nǹkan tí wọ́n sọ nípa nutmeg ṣòdodo ni tá a bá rí confirmation tá a bá ń spread nǹkan lórí irọ́ àwọn kan wà tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n ohun tá a dẹ̀ ń spread máa affect business wọn tí n bá sọ anything nípa ọ̀nà àbá tí wọ́n ń sìn láì jẹ́ pé mo verify ipe text sọ pé bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyá tó jẹ́ alápàtà tá ní shortage àbí táwọn èèyàn báyà lọ́dọ̀ wọn mọ́ tá a bá déwájú máa ní àfa ìjàmbá àmàna kí ni máa sọ so bóde ṣe rí gan nìyẹn so ká ṣèwádìí ká tó máa spread ẹ now question number seven. salaamu aleykum. salaamu rahmatulahi wa barakatu. Um, téèyàn bá rí tí muslim bá rí snake skin nínú compound ẹ̀ tó wá mú kó wá mọ ọmú fún ìyá alágbo ṣé is there <laughs> i want to know what is the as in is there anything wrong. again bóyá a muslim sọ snake skin ó snake skin àwọn snake tó fi sílọ ó rí ní compound ẹ̀ ó wá mu ó wá lọ fún bóyá ọmọ ìyá alágbó kan ọ̀sán tó wá lọ fún ìyẹn dẹ̀ máa ń tà ọ̀ṣọ́ so is there something wrong in the doing that exactly. Thank you ó depend lórí tó bá jẹ́ lílò tọmọ ìyá alágbo ń lò ó àti irú intention tẹ́ tó fún ọmọ ìyá alágbo náà nígbà tó fi mu fún un ẹ jẹ́ fún yín lápèjúwe ṣé nǹkan kan wà tá a lè lo skin snake skin fún awọ ejò tó máa jẹ́ halal ṣé nǹkan kan wà tá a lè lo awọ ejò fún tó lè jẹ́ halal. tọ́ bá ṣe tánì náà. Èmi ò mọ nǹkan tí ìyá alágbo fi fake ṣe o. Àwọn alágbo èyí tó tó most like nípa wọn ni pé àwọn oògùn ilẹ̀ wa oògùn dúdú máa ń lorú àwọn kan yẹn fún. Ṣé ti yé sì? Ní ìtọ́jọ́ pé wọ́n lè má bìkítà láti mọ ìhà oníṣẹ́ Tó yẹn ni a rò tá a fi rò ká má lọ fún wọn bí ìgbà tá à ń kún aburú wọn lọ́wọ́ ni nípa pé wọn kì í ṣèwádìí sáìdì sẹ̀ríà kí wọ́n tó lò ó tó tá a bá ní ẹni tó lọ fún wọn pẹ̀lú àníyàn pé kí wọ́n ó lè lò ó nílò tí wọ́n máa ń lò ó ó máa bá wọn nípìn nínú ẹ̀ṣẹ̀ wọn ní ìrọ̀pá sọ́jìnà jù ṣó clear but ẹni tó bá fìlì pé rárá àwọn lílò lo àwọn ẹran tí wọ́n bá kú tá a fa àwọ̀ wọn tí sẹ̀ríà sọ tán àwọ̀ yẹn ká lò ó fún nǹkan míì tó bá jẹ́rú lílò yẹn ló ń tọ̀ ń gbà lérò wípé kí wọ́n lò ó sí ó lè má jẹ́ haram fún but àwọn eléwé ọmọ àwọn alágbo kò likely kò di kejì iná fẹ́ lò ó fún allah knows best. question number seven number eight bismillah. salaamaleykum. adamu wa rahmatulahi wa barakatu. question mi dá lórí interest. naam. back interest. téèyàn bá náwó nínú account tí ò ní mọ iye tó ní precisely Naam. But ó ṣàmọ̀ pé interest máa ń wọlé most of the time. Naam. Ìyá wọn lè send ẹ pé bóyá bíi two hundred. Naam. Five hundred interest. Naam. So kí ló lè ṣe pẹ̀lú àwọn interest ẹ̀ kó mọ iye ẹ o? Bẹ̀rẹ̀ kí lèèyàn lè ṣe? Naam. Ẹ ẹnìyàn á kó sí ìrújú. Ṣé ẹ̀dá ọ̀bá náà lè ṣe describe interest? Ó ní dirham riba one dirham like one kobo of it téèyàn bá mọ̀ ọmọ jẹ́. Ẹ́ ó ló burú nínú hadithi kan ó fi wé bíi kéèyàn bá. one single day. kéèyàn má fi ara ẹ̀ sílẹ̀ láti wà nù rújú yẹn kí lèèyàn máa ṣe. na ó possible fẹ́ tó bá ní account láti monitor bí interest ṣe ń gorí ẹ̀ tí wọ́n máa ń send text message síyàn tó ti yé ẹni tó bá mọ̀ pé òun fẹ́ kó sínú account tí interest ń gorí owó yẹn tó bá lè máa keep record bí interest ń gorí ẹ̀ láti mọ̀ pé within the last one year iye tó ti gorí owó yìí á tó bí one thousand two thousand but tó bá wá doubt advice wa ni pé kó bun tó mọ̀ yìí pé dájúdájú ó interest yẹn lọ tó bá wà nù rújú pé ṣé something ni kó yọ bíi five thousand kúrò nínú ẹ̀ pẹ̀lú àníyàn pé interest àti nǹkan míì tó súnmọ́ o òun fẹ́ yọ kúrò nínú owó yìí kó lọ fáwọn aláìní láníyàn pé òun fi yọ òróǹro kúrò lára ẹ̀ tí ò bá step yẹn neatly tó bá tún wá ṣe ní tó bá tún wá find it difficult láti ṣe yẹn advice wa fúnra ẹni yẹn ni pé kó má fọwọ́ ẹ̀ sí bank ó difficult torí àwọn àfa kan ò tẹ̀ fẹ́ ká fi sí bank ewu ni fún àgàgà nílẹ̀ wa ń bí tó jẹ́ pé tó bá ti wà ṣú ẹ̀ pé ẹ̀ ní fowó sí bank wọn máa wá káyàn mọ́lé so tá a bá fowó sí bank ká máa monitor bí interest ṣe ń gorí ẹ̀ ká máa nóòtì ẹ̀ láti yọ tó bá rú lójú ká yọ ohun tó dá wa lójú pé ó máa ju interest yẹn lọ to clear our money from the haram source. now question number nine. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ọmọ kan ló béèrè lọ́wọ́ mi ní time tẹ discuss nípa ẹgbin. naam. pé ìgbà tán sọ pé ìtọ̀ obìnrin ẹ̀gbin ni. naam. ìtọ̀ ọmọkùnrin ìkókó tí kò tí ì jẹun. naam. kò kí ń ṣe ẹ̀gbin. so tó bá jẹ́ pé kò kí ń ṣe ẹ̀gbin tó jẹ́ pé a kàn máa wọ́n omi si tọ́mọ́ bá tọ̀ sí wa lára kò kí ń ṣe pé a máa fọ̀ a kàn máa wọ́n omi sí ojú ibẹ̀ bọ̀ kò kí ń ṣe ẹ̀gbin a wá gbàgbé láti wọ́n omi si a dẹ̀ lọ kírun so sí kò kí ń ṣe ẹ̀gbin à ní ṣe ṣèbí kò kí ń ṣe ẹ̀gbin náà nìyẹn. bẹ́ẹ̀ ni irú yẹn ò question number ten bisimilah. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. mo fẹ́ bẹ̀rẹ̀ question nípa tí tó bá ti òkú síwájú ilé. Naam. So iwájú ṣé níbi ẹ̀gbẹ́ ilé tẹ́pẹ́ bí mọ́ọ̀sì wà yẹn tẹ́pẹ́ kò ṣe ibi iwájú ilé yẹn gangan tíyàn lè kírun níbẹ̀. Well, um, òjíṣẹ́ ọlọ́run ọba ṣe ó ṣe léèwọ̀ fún wa pé fún ní dojúkọ sàárè. Ó ṣe ṣe léèwọ̀ fún wa pé ká jókòó lórí sàárè. Kíkírun nídojúkọ ni pé sàárè wà wájú báyìí. Kò wá sí any wall ògiri kankan láàrin ẹni tó ń kírun àti sàárè yẹn. Tó bá wà lẹ́gbẹ̀ẹ́ lé irun tá a kí nínú yàrá tí sàárè wà lẹ́gbẹ̀ẹ́ yẹn àmọ́ nǹkan tó ṣe léèwọ̀ lá. Ṣẹgbẹ́rẹ́ yẹn yé bó tiẹ̀ jẹ́ pé à encourage pé ká sin òkú sílé but ilé tí wọ́n bá sin òkú sí tí sáré wà lẹ́gbẹ̀ẹ́ yàrá èèyàn èèyàn dẹ̀ ń kírun yàrá yẹn sáré tó wà lẹ́gbẹ̀ẹ́ yàrá yẹn kò mú kankan tó ń jẹ́ palára ẹ jẹ ṣókí àti sísà tó bẹrẹ. mo ní pé ṣé ẹni pé tí um, aró ògiri bá ti di. bẹẹ ó pé èèyàn lè fèsì ìsàrè yẹn láti kírun. bẹẹ um, tógìrì bá ti mark out ibi tí sàárè wà àmọ́ nǹkan tó máa tún ṣe léèwọ̀ because àfẹ́sì sàárè yẹn mọ́. okay because ògiri ọ̀fṣe sáré síwájú ilé but ògiri náà máa wà yẹn lè kiri nínú ilé yẹn. bẹẹ ni ògiri ti jẹ́ sótúà láàrin ẹ̀yìn àti sáré bẹ́ẹ̀ ni nǹkan tá à ń sọ nìyẹn. nísìnyí yan ta mineral Ah. so àwọn èèyàn wá fẹ́ àwọn tó wá fẹ́ ṣòkú wá fẹ́ ra mineral lọ́wọ́ èèyàn. Ah. bó torí conversation yẹn nìyẹn ti gbọ́ pé wọ́n fẹ́ fi ṣe òkú ṣé wọ́n lè ta mineral yẹn fún wọn. um, generally generally àwọn nǹkan kan tí ó jẹ́ pé basically ọmọ ànágbé ádámọ̀ máa need láti ṣe láti jẹ regardless of nǹkan tó ń lò ó fún nǹkan tó ń ṣe é fún àwọn àáfàá ni wọn ò ní bi wá léèrè ibi tó fẹ́ lò sí ṣe wá ni pé ó wá raṣọ lọ́wọ́ wa ṣé ń gbọ́ mò ń taṣọ ó ní bẹ́ẹ̀ ṣe òótọ́ birthday ṣe ṣé birthday tó ní ẹ ṣé máa ṣe ní hàn tó lè tó wá raṣọ pé ṣe bẹ́ẹ̀dé dádì àwọn àfààní rárá. tí ọjà ẹ̀kọ́ owó ló sọ pé mo fẹ́ fi ṣe. bẹ́ẹ̀ni èmi ò. ṣé gbọ́ mi wà directly involved nínú celebration birthday wọn but àwọn nǹkan tó pé naturally regardless of nǹkan tó yìí ń ṣe ọmọ ànábì adam máa ń ní láti lò aṣọ oúnjẹ i am not accountable tí n bá ta oúnjẹ fún sí mi. wọ́n ṣe ife tó oúnjẹ kí n wá sáàbà wọn lágbàfdé tí wọ́n ń celebrate. wọ́n rí oúnjẹ lọ́wọ́ yín o wọ́n rí oúnjẹ lọ́wọ́ yín o fún ìyẹn máa lójúmọ́ kan ìyẹn basic but ó jùmọ̀ yẹn. òun làwọn wá rà lọ́wọ́ yín wọ́n wá on birthday jẹ́ fúnra kì í ṣe haram partaking in the organization or celebration of the day one may be pé èèyàn ń kún wọn lọ́wọ́ lórí aburú. ṣé bẹ́ẹ̀ ta minerals màá ní wọ́n. kì í ni wọ́n ní kó jọ kó sójú agbo kó wá sáàbà wọn sọ àwọn ọmọ ìyára tó ń wọn láti wá sàwọn lójú agbo láti wá bá wọn organize ẹ̀ máa ní bẹ́ẹ̀ ni tí wọ́n kó sí pé èèyàn ń kún ọ lọ lórí aburú. bọ́tò mi tí mo ṣí ṣọ́ọ̀pù àpò rice wọ́n wá wá wọ́n wá ah, rà àpò rice mi ní sọ pé mi ní ta rice pé mo ti gbọ́ pé remembrance ẹ̀fẹ́ kàn yín. ẹ jẹ́ ṣó clear àti tó bèrè question yẹn. ó clear mi fẹ́ bèrè kankan ni pé bírú kétra nsìn ọ pèsè fún wọn wá ní pé bí a òkú ok àwọn fẹ́ ṣe òkú àwọn pé kó wá bá wọn dáná tó lè gba iṣẹ́ yẹn. ó ti jọ irú nǹkan tí mo sọ ń sìn pé ká jìnnà sí. ok yes. jẹ́sà kú kọ́. amin ẹ jọ question ti hope tí wọ́n béèrè. umar abdulrahman mo ẹ ṣe gan fún irú làákà ìtọ́lọ́run ní kẹ́ ẹ máa fi de nǹkan mú tẹ́ rántí hadith yẹn. mo wá sí sọ́hìn tọkọ̀sọ́nà mo mọ̀ pé ìyẹn ó easy fún anybody láti lọ revise. ẹ lọ wọ́ndà sọ̀hí tọkọ̀sùnà lẹ́yìn tó ń discuss eh, almashu alalhufein eh, wiping on the socks. ó wá ní máa yẹ́pùtòlù bíi almashu alalhufein àwọn nǹkan tó máa ń bà á jẹ́. ṣé ń gbọ́? nọmba one ó ní jẹ̀nàbà. ẹ ṣáà ti mọ̀ nǹkan bí jẹ̀nàbà. good. ó nọmba two nkidọ́ òmùdẹ́tìlmẹ́sì tásìkò tí wọ́n ní ká fi wáìpì yẹn bá ti elapse tásìkò yẹn bá ti parí àlùwàlá yẹn ti já automatically tí ẹ bá dẹ̀ rántí wọ́n ní fẹ́ni tó bá rìnrìn àjò ìjọ mélòó ìjọ mẹ́ta ẹni tó bá wà ní ńkọ́ so tó bá jẹ́ pé fọ́jọ́ kan tó ti wà ńlé yẹn kò lọ toilet kò ṣe kan ó ti ń gbé wọ ijọ́ kejì ṣe pé automatically àlùwàlá yẹn ti já good number three wọ́n ní nazul hosi wal ihdath kọ́bùlà lẹ́pìsìhì bí àyìnlá ni yìí ṣìgbọ́ yé wọ́n ní yíyọ hófù yẹn kéèyàn wá ṣe ìṣdáf kí ló ń jẹ́ ìṣdáf títọ̀ yíyàgbẹ́ àbí ṣíṣe kan nú àwọn nǹkan tó máa ń bà lọ àlá jẹ́ kọ́bùlà lẹ́pìsìhì kó tó di pé èèyàn dá padà ṣé ti kíláàsì tó tó bá jẹ́ pé hadith umar tẹ sọ pé mo kóòtù yẹn tọ́lọ́ èmi gan ti gbàgbé wọ̀ but màá tún revise ẹ̀. tó bá jẹ́ pé nǹkan tó wáyé nu hadith yẹn ni pé umaru yọ ó dá padà ó dẹ̀ fi ń kírun ó túmọ̀ sí pé umaru yàgbẹ́ kò ṣe kankan nú àwọn nǹkan tó ń ba àlùwàlá jẹ́ so ẹni tó sọ̀rọ̀ tẹ̀yìn tẹ̀yìn lẹ́gbọ́ yẹn ẹ ṣe ẹ fún lérò oore tó gbà lérò ni pé téèyàn bá tọ̀ tó yàgbẹ́ ní táìmì tí ò bá sí yẹn ń kò bá àlọ́ alátẹ́niyẹ ṣe jẹ́ ṣé clear alhamdulilah jazakillah ọ̀fẹ́rẹ́. kásìn yẹn ṣe last question now a nílò gba questions mọ́ ẹ jọ it's already one o'clock past one tọ́lá àwọn sisters mo fẹ́ rí àti ibi tá à ń lọ ẹ jọ wọ́n ń béèrè yìí pé ṣé halcom àwọn ń jọ mẹ́jọ bí ètò ń jọ mẹ́jọ yẹn máa jẹ́ náà twenty third ọ̀sẹ̀ tó bá tẹ̀lé ni weekend um, election ṣé ẹ rò pé kó wà àbí kó má sí. wẹ́ ẹnìkan láwọn ọmọ kan fẹ́ sá kúrò lẹ́kọ̀ọ́ kò sí as long as it's as it's nigeria kò síbi tí ò sí election so instead of máa máa sá kiri ká máa ṣàdúrà ni so ọlọ́run níjẹ́ ká burú wà ń bẹ̀ tó bá dẹ̀ wà ń bẹ̀ ọlọ́run níjẹ́ kó kàn wá so abẹ ọlọ́run ọba yìí pé àwọn tó máa páyọ̀ ọlọ́run tí á láàánú wa lójú àwọn ni kọ́lọ́run fún níjọba yẹn ṣe so what you are saying is pé jọ́mẹ́jọ lágbára ọlọ́run à ń pàdé àbí subhanakallahu wa bihamdik ẹ the akiko venue ta ló lájọ ìsìn lọ́wọ́ kí n kà á ẹ jẹ bá wa ṣí ẹgbàá máa ìtọ́ra mi kà sí wọn létí the address ẹnìkan láwọn ni ẹ̀kan bára wa how to get there èmi náà lè describe ẹ o but a máa ráhùn tó lè describe ẹyin báyìí. mo ti ní ìdí àpò ọ̀rọ̀ wọn ṣáde. oṣù òdìlọ súnmọ́ rẹ̀ kí a bí. ẹ lọ bá wọn bẹ́ẹ̀ ẹ lọ bá wọn bẹ́ẹ̀. ẹ dákun ẹ gbọ́ wọ́n ní jamaatu islamiyya central mosque number one aisha animashaun street off adeola adeleye street off coca road ìlúpéjú so nǹkan tẹ́yìn yẹn máa ṣe rèé tí wọ́n bá dé ṣòdì bóyá látòṣòdì kó ní téèyàn bá ń lọ sí coca road mọ́tò ògo ni kó wọ̀ ṣẹgbọ́ ọlọ́run àṣẹ rọrùn fún wa. salaamaleykum wa rahmatulah.